على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي ما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهزلي وعملي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó ṣe àánú èmi àti ẹ̀yin pẹ̀lú ìjẹ́ mùsùlùmí abẹ́ Allah subhanahu wa kí ọlọ́run kí ó mọ̀yọ́ wá ní dáírọ̀ Islam a máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn rẹ̀ àlàyé tá à ń bá bọ̀ nínú tírà àdúrósùlè muhimmatu lè àmẹ́tì lè fún màtí ṣáríwò rẹ̀ tí àṣeék Abdulrazak bónú abdulmohsen alibagri ẹni tó kọ sí àyẹ gangan kí sheik abdulrazak tó máa ń ṣe ṣáríwẹ̀ òun ni sheik alàlámà abdulaziz bónú abdullahi bin baz rahimahullah wa hafizallahu sheik abdulrazak bónú abdulmohsen alibagri wàrà àmì page um, 82 Olade 81 to 82 náà níbi al-aslu salisu min usulu al-iman wa huwa al-imanu bil kutubi al-munazzala ìpìlẹ̀ kẹta nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ mùmìnì òun náà ni ìgbàgbọ́ tàbí ìnígbàgbọ́ pẹ̀lú àwọn tírà ọlọ́run èyí tó wá látọ̀dọ̀ ọlọ́run tá a sọ̀kalẹ̀ láti sánmà níjókòó tó lọ à ń ṣàlàyé ọ̀rọ̀ kan nípa pípé alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni bí ẹ bó ṣe wà nínú fákùrù tó parí pèjì tí wà ń pè wà mínàlì ìmánì bìlì kútúbí anna àtẹ́kìdá annaha kullaha wahyullahi wa tanziluhu jalla fi'ula wa ana rusula balagot tilika likutuba wa fiyata albilag المبين وعافية البلاغ المبين كما قال الله تعالى في سورة نور وما على رسول إلا البلاغ وعنها أي هذه الكتب مشتملة على الهدى والفلاح والسعادة والنجاح وأن من آمن بتلك الكتب من الأمم التي أنزلت عليهم فقد أفلح وأنجح وسعد في دنياه وآخراه ومن لم يؤمن بها فقد خاب وخسر والفقر آخر ومن أول فقر في الصفحة التي تلي الصفحة التي قرأته منها الآن ونؤمن بأن القرآن الكريم هو خاتم الكتب المنزلة فلا كتاب بعده كما أن نبينا عليه الصلاة والسلام خاتم نبيين فلا نبي بعده وعن القرآن الكريم مصدق lima bayna yadayhi wa muhaiminu alayhi ila ghayri dhalika min al-umuri allati tata'allaqu bi hadha al-asl al-'azim min usul al-iman àlàyé yẹn la ṣe ní jókòó tó lọ ita sọ kan ni pé àní afa ni agbàgbọ́ ìgbàgbọ́ àwa mu'mini ó ní pé dájúdájú al-Qur'an alápọ̀nlé ó lò pé gbogbo tí a tó wá láti sánmà tó wá ẹnìkan bá àdákọ tààrítà ọba àdákọ ìjìlá ọ̀sẹ̀ búrú gbogbo èyí tó kàn rẹ̀ ní kíni alukur'an fàláàtì tá bàbá àdá kò sí tíra ní ìmọ̀ tápè níwì ọlọ́run lẹ́yìn alukur'an sọ́yìn bùfọ́rí sọ́yìn muslim kò sẹ́ tó sọ pé ìwé ọlọ́run ni wọ́n ìwé àwọn ọ̀rọ̀ tí ànábì wa muhammad sallallahu alaihi wa tó sọ kàmà ànà nàbí yanu alẹ́ ìsọ̀láàtù ọ̀sọ̀lá gẹ́gẹ́ bí bá se náà ṣe jẹ́ kọ́tàmù nàbí yìí òpin àwọn ànábì fàlà fala anabi. bá àdá kò sá nàbí mi lẹ́yìn ẹ̀ náà ni Korani je okun awon iwe. ko si si jira mi mọ́ Korani. kùránì a nígbàgbọ́ pé dájúdájú alukùránì alápọ̀nléwu mùsọ́dí kò lè mọ̀ bẹ́ẹ̀ ni yàdé yìí àwọn tírà tó ti ṣáájú rẹ̀ kùránì je sí pé òdodo ọ̀dọ̀ ọlọ́run ni a fi wá wa muhaiminu alayhi ṣùgbọ́n òun lalákòóso wọn òun wọn ìjà supervisor níta bá rí táwọn kan bá ní tírà ọlọ́run rí náà níta ọ̀rẹ́ tà ní àníjà ń kí ló wí tàbá ti rí nǹkan kan tó wí tí kùránì ní òrí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ọlọ́run inú kó jáfikún tàbí tí kùránì wá bá sọ pé nǹkan kan bẹ nù tí àyín tẹ bá wò tẹ bá ẹ ti yọ nìyẹn àbọ̀rọ̀ yẹn fẹ́ jọrọ̀ ọlọ́run àmótún láwọn ọ̀rọ̀ ní inú ẹ ti yí padà nìyẹn ìlànà èrè dáàlì kàmínàlì humor àtàwọn nǹkan míì alẹ́dì tó ṣe gbé tata alákùn tó ní ń ṣe bí adàlà asùlẹ̀ àbí pẹ̀lú ìpìlẹ̀ tó lágbára ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta tó tóbi nínú sólè lè nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ àwọn ń sọ̀rọ̀ nípa alukur'an níjọ náà túmọ̀ kan wá ní ìjẹ́jọ́ túmọ̀ kan wá fún mi mo á ń ṣàlàyé láti pé mo lọ síbi àwọn ìwé àwọn ẹlẹ́sìn bíi Hinduism Buddhism Shintoism Confucianism tí wọ́n dẹ̀ gbajúmọ̀ lágbàáyé kódà àwọn tó ń ṣe wọ́n gan nígbà tí wọ́n ka òǹkà wọn pọ̀ ju àwa jẹ́ mùsùlùmí láyé lọ àwọn náà láwọn òwe wọn tí wọ́n ń tẹ̀lé a táwọn òwe ìwé ọlọ́run a ní rárá ọlọ́run ìdí ni pé ààrínú kùránì pọ́lọ́run dákọ òwe wọn ṣùgbọ́n wá léṣe káwọn mí ìwé mi náà wá kámọ́mọ́ tọ́lọ́run ní dákọ ẹ̀gẹ́ bí àwọn ànábì ọlọ́run ọba kan wà náà tọ́lọ́run dákọ adẹ̀mẹ́rì ẹ̀ wá ṣùgbọ́n kò wá túmọ̀ sí pé ẹnikẹ́ni tá a bá ti wá rí ká máa pè lánàá bí èyí tí kùránì bá sọ òun yẹn lọ́lọ́run fẹ́ ká lò àwọn ànábì tó wá rẹ tí kùránì ò sọ èyí tó lọ fẹ́ ká wòye sí gbèsè ayé wọn ló ti mú wáyé ẹ̀rọ pànàbí náà sọ sallallahu alaihi wasallam ní arínà àwọn àrùn bí ọlọ́run tó dá wà lìjẹ́ náà àwọn tó yẹ pé ìyàwó àtọmọ nìkan ẹlẹ́mì kò sẹ́nì kankan tó gbà fún gbogbo di wa ṣùgbọ́n àwọn tọ́lọ̀ fẹ́ ká wòye sọ̀rọ̀ wọn àti tó fẹ́ ká wòye sí nínú ọ̀rọ̀ wọn kò ló ti fún wa nù Kùránì olànà mi ti ṣàlàyé yẹn àwa ní àwọn tàwọ́rẹ́sà ìjìlá àwọn kan máa ń sọ wípé wọ́n pàpè mọ́ra wọn pé àwọn ní lọ́wọ́ gbogbo ti yé wa ní àwa ń sọ pé àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn kìí ṣe ọ̀rọ̀ kan tá a dá ààbòbò kúrò níbi àyọkúrò àfikún àti ìyípadà àti ṣàlàyé ìdí ni pé ọlọ́run bá sọ ọ́nù kùránì pé àwa la sọ ìrántí kalẹ̀ fún ìrẹ ànábì àwa náà láti máa ṣọ́ ládàábòbò kúrò níbi ọmọ èèyàn tí wọ́n tọwọ́ bọ̀ ṣètọ́nà àwọn ọmọ wa ń kọ́ àwọn àyà kan wá láti ṣàlàyé ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe wípé nígbà yẹn tàórítà tẹ̀ ń wò yẹn àwọn àlùfáà àwọn bànú ìsírẹ́lì pàápàá àwọn yẹ̀wúdí ìmójútó ẹ̀ tàbá mójútó ẹ̀ ọwọ́ wọn lọ́lọ́run kò sí wọ́n bá lọ yí padà ó yí padà nìyẹn ṣùgbọ́n lọ ní òun fúnra òun gan lòun ó mójútó alukur'an àwa lè máa mú àwọn ọ̀nà tọ́lọ́run ọba lò nínú òye tiwa o ọ̀kan nù rẹ̀ ní hibzul qur'an káhá qur'an ìsòrí kò sí nígbà yìí ara àwọn ọmọ tí ò tí ìjọmọ ọdún mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn ni wọ́n parí Quran ìhà sórí lọ́mọ ọdún mẹ́wàá ààrẹ lómi ìjábá kásìn wọ́n ní kò tí ìpọmọ ọdún mẹ́wàá tó ti há Quran sórí àwọn míì ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn míì sì bẹ̀rẹ̀ sí ha lórí sórí ńgbà tó ti fọmọ ọgọ́ta ọdún wọ́n tún parí ẹ̀ kò sí yẹn fún taorita kò sí fún Injila gbà àwọn àlùfáà àwọn nìkan ni wọ́n máa ń kà á tí wọ́n bá sì ti kà wọ́n tún jù sí ààyè rẹ̀ ó tún wọ́n bá ti fẹ́ wá fún ìjọsìn àti bẹ́ẹ̀ lọ àwọn náà wá mú àwọn ẹ̀rí ẹ̀ túmù yẹn padà sọ fún mi pé à tí wọ́n ka gbogbo àwọn àyà tó mú wá oníkèésí àwọn àyà yìí ni mo gbà lérò tá a fẹ́ lò pọ̀ tó dáa ní wá lọ tún padà kó àyà yẹn wá àyà yẹn á wà máa mú bó ṣe kọ́ ní suratul Maida sura five aya forty four sura kí mo pè aya forty four sura ẹlẹ́ẹ̀karùn-ún aya mẹ́rin àtogójì kẹrìnlélógójì ẹ ti rí àrí mo rí tẹ́ rí Are you searching for it? Are you searching for it? Because I'm waiting for you. Mo fẹ́ tẹ́yìn bá ti lè rí òní máa fi jọ ìbò jọ́jì wa yókù pé gbogbo wa ti rí just indicate sura 4 ayah 44 sura 5 ayah 44 have you been able to see sura 5 al ida, ayah 44 sáájẹ́ kúrò àgbẹ̀gbẹ̀ lè mú lọ yóò fi rí o ẹ ti rí very good ọlọ́run ní àwọ̀dùbílá ìsẹ̀mílà alìmìnà ṣe ìtọ́nà rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní inna anzalna tawrata dájúdájú àwa la sọ àtàwọ̀rẹ́ta kalẹ̀ tí ìhà ó ń bẹ nínú tàwọ̀rẹ́ta ó bẹ̀ẹ̀bẹ̀ kí ni ìmọ̀nà ọ̀nà mímọ̀ bẹ̀ẹ̀bẹ̀ ìmọ́lẹ̀ bẹ̀ẹ̀bẹ̀ yáàkùmù bí ha wọ́n fi ń dájọ́ kí ni mo wí wọ́n fi ń dá ẹjọ́ àwọn ni annabiyun àwọn ànábì ọlọ́run alẹ́dìínà àwọn ànábì tí wọ́n ṣe wípé aslamu tí wọ́n gbà fọ́lọ́run ẹlòmíì lè wá béèrè pé mọ̀fúùmù mùkọ́láfà ní òṣèlú ṣe pé a ní àwọn ànábì ọ̀rọ̀ tí wọ́n gbà fọ́lọ́run sáwọn ànábì kan wà tí wọ́n gbà fọ́lọ́run rárá ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé ọlọ́run ròyìn àwọn ànábì ọlọ́run ànábì yìí ẹ́ láàmù àwọn ànábì ọlọ́run kún èé ṣe nǹkan míì ju kí wọ́n gbà fọ́lọ́run lọ mo rò kó ti yé wa alẹ́dínà àwọn ànábì tá à ń sọ yìí ìròyìn wọn ni pé àsìlámù àwọn tí wọ́n gbà fọ́lọ́wọ́n ọba wọ́n wá fi ń dájọ́ lílẹ̀ dínà àádú àwọn ni wọ́n ń dájọ́ fún àwọn yẹ̀húdí the Jews ilẹ̀ dínà àádú sódí ọba wà ọba ni yún wàlẹ̀ ahbab náà tẹ̀fsìrì wọ́n sọ̀rọ̀ nípa àwọn àwọn ọba wàlẹ̀ ahbab ṣùgbọ́n ìtumọ̀ táàmù wá ń bí ni àwọn rọ̀bà ni yúùnù wọn àwọn àlùfáà kí mú pé àwọn àfáà gbà wọn ẹ́ yà kọ́là ó kẹ́ rí inú English mẹ́yàn àbí kọ́là kí ni wọ́n tú wàlẹ̀ àhàbárù sí scholars and kings mo láìkì bẹ́ẹ̀ ẹ̀ ń fọ́lò nìyẹn scholars and kings kọ́lá nìkan wọ́n kọ sí wọn sọ pé lilladina hadu for yes for the Jews wọn ò kọ sí ókè ẹ̀rí nínú English translation tó wà lọ́dọ̀ wọn wọ́n kàn kó méjèèjì pọ̀ rọ̀bàníyùn àti ahbar àwọn ahbaru làwọn amòfin tó díẹ̀ àwọn owó mọ́ pé àwọn amòfin wọn ìyẹn ní pé àwọn àgbàrù yẹn àwọn gangan la lè pè ní scholars per se doctors of letters tí wọ́n mòfin àwọn rọ̀bà ní ìran náà mòfin ṣùgbọ́n wọ́n tún jẹ́ àfà wọ́n jẹ́ àlùfà these are cleric no you understand these are clergy clergy àwọn tó ń ṣiṣẹ́ tó lẹ́pẹ́ ibi iṣẹ́ ẹ̀sìn yẹn ni wọ́n jókòó sí wọ́n yẹ pé Islam clergy yẹn àfi bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ rinlẹ̀ dáadáa lọ́dọ̀ àwọn mùsùlùmí bọ̀ lọ́dọ̀ àwọn christian church lẹ́ẹ̀bà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò jẹ́ láyé ìgbà àwọn yẹn wọ́n láwọn rites and rituals wọ́n fẹ́ máa ṣe gẹ́gẹ́ bó ṣe wà nínú Leviticus nínú Bible nínú ìwé Leviticus àwọn oríṣiríṣi tí wọ́n máa ṣe ṣùgbọ́n lóde òní náà wọ́n sì kọ̀ǹtínú ẹwà àwọn póòpù yẹn wọ́n jókòó síbẹ̀ nínú òṣèlú kankan àwọn catholic wọn ò níyàwó wọn ò bímọ àwọn fada wọ́n jókòó sínú chọ́ọ̀chì yẹn ní twenty four seven tó bá ní ìṣòro wà lọ bá wọn bọ̀ kò fi bẹ́ẹ̀ àwa mùsùlùmí kódà kéèyàn jẹ́ mọ́mọ́ a tún fẹ́ máa ṣe àwọn nǹkan mi but we we muslims we need work because dedicated workers o tó báwa jẹ́ húmùsìn there are some húmùs that are blessed too that allow enrich aláwọn obìnrin tó lówó ju ọkùnrin lọ láì kó àwọn obìnrin sábà pariwo ni you can employ dedicated workers a lè gba àwọn òṣìṣẹ́ fún ẹ̀sìn tẹ́ pé kò sí nǹkan kan tí wọ́n ń ṣe ju ẹ̀sìn yẹn ni wọ́n mójútó lọ a rẹ̀ máa sanwó fún wọn káwọn náà lè gbọ́ bùkátà àyà àwọn aya ọmọ àwọn ọmọ jíjẹ mímu nínà àti lílò ọ̀rẹ́ ojúlùmọ̀ àtẹ́bí mo ti sọ ní program rí ní ìmọ̀bẹ́yà mo sọ ní màá pé ní ọjọ́ kan nílùú ìmọ̀wà níbi tí wọ́n ti ń ta sẹ́ẹ̀tì nǹkan ẹnìkan wá ń lament kí ni mo gbò ní ń lament yẹn pé ó ń ẹ́ ilẹ̀ Yorùbá ìlú ní ìmọ̀ Yorùbá ìlú ẹgbẹ́ ti bá mi tó já ó pariwo sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ pẹ̀lú ìtara ẹnìkan ṣe kí ni ó ń sọ̀rọ̀ pẹ̀lú ìtara ó ń fi ìhónú ẹ̀ ó ń fi èrò ọkàn ẹ̀ hàn ìhónú ni pé àwa muslim pé àdá ó wá condemn àwọn imam ó láwọn imam ò dá gba pásítọ̀ ló dáa èmi dẹ̀ ní tí ẹ̀ máa ń sọ̀rọ̀ mi ò ní ní jẹ́ kára mi bù ránṣọ lójú ẹ̀ mo mo lẹ̀ ní mo faraba mo tún bá já tòmátò díẹ̀ sí kọ́rọ̀ yẹn lè jáde dáadáa kí ló dé táwọn ìmọ̀ọ́mù òfin dáwọ́ ní ìgbà tára àwọn ìyá ìmọ̀ọ́mù wa béèrè òun nílé ó ní bọ̀t àwọn pásítọ̀ ló mọ wá ń bá òun láàárọ̀ wọn á ṣàdúrà fún òun wá wá lọ́sàn-án wá wá lálẹ́ títí tára òun fi yá ó wá ń kọ́ńtẹ́pẹ́ pé òun ní kírun mọ́ àbó òun ní ṣẹ́sìn mọ́ gbà tó wá parí ọ̀rọ̀ èmi ò lọ bí wípé ṣé torí èèyàn lẹ́bí ń ṣẹ̀sìn àmì torí ọlọ́run yóò dì bí ti ní tó ní ọlọ́run ò ní rán màláìka èèyàn náà lọ ọlọ́run ò ràn lèsì tí ó fọ̀ wá ní ẹ̀ mọ́ bí mo ọ̀rọ̀ tó kà láyà mo jù sí mo ní èmi gan mo ní ìmáàmù mi ní bẹ́ẹ̀ ṣe sí kìí èmi gan ò lè wá kí ní ìníwájú mo ní bẹ́ẹ̀ ni àsìkò tẹ́ láwọn pásítọ̀ ń wá yẹn mo ti lọ bí iṣẹ́ ìgbà yẹn mo ń tíìtì láwùjá ṣe máa ó ga sí kàrẹ́ èyàn akọ́ dé bòrò pa ìyàwó dé iṣẹ́ èyàn adéka lójoojúmọ́ ẹ̀mú dẹ̀ lọ́mọ ogun mọ́tọ́sáìkù máa ṣe mo ní èmi gan ò lè wá kí yín lásìkò yẹn aago méje ààbọ̀ níjọba ní ká máa wọṣẹ́ mo ti gbọ́dọ̀ kú òǹlé màá sì gun maṣíìnì bíi ọgbọ̀n ṣẹ́jú ojoojúmọ́ mo sì ń lọ bẹ́ẹ̀ kí n tó débẹ̀ mo ní sọ́gbọ́n mo ṣe fẹ́ wá kí yín mo ní lọ́sàn-án mi ò ní wá kí yín toró rẹ̀ mí màá sùn tí n bá dẹ̀ sùn àwọn assignment tí mo fọ́ ọmọ màá wo oríṣiríṣi màá fẹ́ kàwé lẹ́dọ̀ọ́la pòròpòdé òní tó bá di sátọ̀dẹ̀ mò ń lọ oko torí àwọn ìyàwó àtọmọ jẹ mò ń lọ sóko iṣu mo ṣe wá ka ọgbẹlẹ púpọ̀ màá ṣe wá ráàyè fún yín ó wá wò ìmọ̀ọ́mù dẹ̀ níyẹn ń kírun lẹ́yìn oníṣẹ́ ráà pásítọ̀ tẹ̀ ń wò yìí kò wá kí yín torí ọlọ́run wọ́n ní iṣẹ́ owó oṣù iṣẹ́ rẹ̀ ló ń ṣe gbogbo bó ṣe wá kí ìyẹn ni ó mọ̀ kọ́lẹ̀ àwọn tí ó fún àwọn ìdìwọ̀n tó ń sanwó oṣù ẹ̀ kó ń ṣe nìyẹn kí wọ́n tó fún lówó nígbà tí wọ́n gbà ní tí wọ́n gbà fún ni pé kó wá mọ̀ kí yín tara yín ò bá yá kó wá mọ̀ ṣàdúrà fún yín lé èmi ti ṣe wá àti mọ́ṣáláṣí tara yín ò bá yá àwọn nǹkan tẹ́ẹ̀ fi lọ́hùn tí bá wá nígbà tí bá ráàyè mo wá ń torí ọlọ́run ṣùgbọ́n pásítọ̀ yẹn kò wá ń torí ọlọ́run o iṣẹ́ oṣù ẹ̀mọ́ ń gbowó bó ṣe wá kí yẹn wọ́n sanwó fún ta ni ó sanwó fún mi ó wá ń wò mí tí bá sì ni mo fẹ́ jókòó kí n mọ́ lọ skul yẹn mọ́ kí n lè wá mọ̀ ráyè wò iṣẹ́ sanwó mi iṣẹ́ mọ ebi mò ń gbà lóṣù lẹ́bù tí mo wà ń gbà yẹn mo wà ní lẹ́bù thirteen mo jẹ́ sanwó lẹ́bù thirteen yìí ó wá ń wò mí sọ̀rọ̀ yẹn wá yé pé ókè wọ́n sọ bó ṣe rí nìyẹn àìmọ́ wàá kí àwọn ìmọ̀ mu wa ẹ̀yin fún àtẹ̀mí tá a jọ dúró ìlàfà owó ọkọ̀ tí mọ́mù ó fi wá kí ta ní òfin ǹjẹ́ ẹ lè ra fún mọ́mù kó fi máa rìn kí káàkiri tó bá dẹ̀ pọ́kọ̀ ni ó wọ̀ sẹ́ẹ̀fù so yẹn mo fi ń sọ pé we need dedicated workers too so mélòó lèèyàn fẹ́ kí èèyàn náà máa ń kíyàn pé péèyàn lè bọ̀ mo fi sọ kó lè yé ni how many I would like greet àfáà tún fẹ́ wo tíra ó fẹ́ ka ọ̀rọ̀ ẹ̀sìn ó fẹ́ wo oríṣiríṣi issues ẹ béèrè questions mi ní human heart èèyàn ní sùn lóru ó jókòó tí wàá máa wà wàá tún máa ṣe ìṣẹ̀ ìdáàt ìgbáradì fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi tó fẹ́ ṣe wàá tún máa wọ̀rọ̀ ọlọ́run ṣẹ̀hùn pé kò rọrùn wàá bẹ̀ tún ṣe máa dà wàá ṣe gbogbo ẹ̀ dedicated workers àwọn tá máa ṣiṣẹ́ Awa náà la máa sanwó wọn ok so náà àwa tá a bá ní we can employ them náà àwa obìnrin sọ fún ìsáàbí ẹjọ́ ẹnìkan tó lè báyìí ládùúgbò wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò yẹn kálá ní dedicated senior brothers kan bẹ̀ á ti change nǹkan á ti change ákànjẹ́ òkú àmà tó ọmọ kí a máa àwọn ìlú kan wà tá a lọ sí wá kan ní conclusion wa nípa ìlú yẹn àwọn ìlú kéékèèké ni o mọ́ọ̀kì wà ń bẹ̀ àwọn aráàlú yẹn ń gbàta débẹ̀ wọ́n wá ń wò wá pé àwọn òwò lélẹ̀ wọ́n padà wá wọ́n rí pé ọmọ yunifásitì ni wọn ò lè wò wá bí aláìníṣẹ́ ṣe mọ̀ wọ́n wá ń sọ fún wa pé mùsùlùmí làwọn lu yìí wọ́n ní kódà tó bá dìgbà iléyá ká wá ara àwọn tí ó pa iléyá ẹnìkan kan wá kí àṣùbà ń bẹ̀ ìgbà tá a lo bíjọ́ mélòó kan ránṣẹ́ wá ń yọjú sí wa wọ́n wá ń ṣe àwọn àlàyé kan nípa kí ló jẹ́ kẹ́sìn mẹ́hẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà táwa ń fi orí korí tá a fi kùn lukùn conclusion wa ni pé ẹnìkan nu wa gbọ́dọ̀ wá jókòó sílùú yẹn láti lè máa kọ́ wọn lẹ́sìn ta ni ó wá jókòó iṣẹ́ kí la fẹ́ ṣe ń bẹ̀ látẹ̀lé èèyàn ló ń fẹ́ sacrifice yóò jókòó síbẹ̀ kí lèèyàn jẹ́ fún ọdún kan àbọ̀dún méjì ká lèèyàn ń dáko téèyàn gbin ẹ̀gẹ́ téèyàn gbin ìjù téèyàn ó jẹ fún rẹ̀ èèyàn kí léèyàn ó jẹ fún ọdún kan méjì gbogbo àwọn brothers dẹ̀ nígbà náà we are undergraduate àṣẹ ìparí pa ní nǹkan kan sọ irú ìlú yẹn kálá ẹwọ ọdún tí mò ń sọ yẹn sìn bí ara 1991 ara 1991 92 ni mò ń sọ yìí kí wọ́n wá gbé kí wọ́n gba brọ́dà kan síbẹ̀ yẹn kó jókòó kó jẹ́ àsàdá time à ń sọ pé kí wọ́n máa fún ẹ́ kárí brọ́dà kan sì nǹkan kan máa fún ní five thousand naira per month because salary teachers at that time 1995 ninety five tèmi was was eh, owó tó máa gbà lọlé was nineteen thousand something per month twenty thousand àbí twenty one thousand ṣẹ́gbẹ́ lówó yẹ̀bọ̀ wọ́n á yọ tax so after gba nineteen thousand àbí twenty thousand àwọn wọn propose five thousand bí brọ́dà kò níyàwó kò bímọ bá bọ̀tá ló ní five hundred naira nù wọn. gbà yẹ pé project dèmi gan ṣe ń five hundred lẹ́wọ̀ gbà mo jáde five hundred naira ló parí gbogbo ẹ̀ àti typing àti printing àti gbogbo wàhálà ti ní just five hundred naira mo tún so what i'm saying in essence ni kálọ̀ àti wá rí ẹnìkan gbà yẹn tó wá ń fún brother yẹn ten thousand nígbà tí nǹkan wá appreciate by that time brother yẹn ò níyàwó kò bímọ tó bá yọ bí níyàwó bímọ ó place ẹ like àwọn others tó increase ẹ pé òwò náà ti wọ thirteen báyìí ó ti wọ level kìíní yẹn ṣé àpẹ brother yẹn á kàn jókòó kò ní yá àwọn aráàlú máa dáko kan because of our background yà wọn ò ní pé náà ló ń gbé ẹ wo ti dé ń lu ìlà ẹ àwọn ọmọ tí ó ti ha Koran àwọn ọmọ tí ti dà fà àwọn hadn't the we have brothers who are very rich then bọ́ bẹ́ẹ̀ sọ fún wọn gan wọ́n ò ní dánù lóhùn dèdè wọn ẹlòmíì gan àlè sọ fún a ti mọ̀ pé tá a bá sọ fún àtijọ́ yẹn bá fóònù tí ìdè ń gbà yẹn nìwé tó bá ti rí bẹ́ẹ̀ ń bọ̀ wọn ó tilẹ̀kùn ni and some brothers are like that today if you inform them of such a thing next time tó bá kọ́ọ̀lù kò ní lọ wọ́n á blọ́ọ̀kì láyẹn telling you and that is the truth tó gbogbo ẹ̀ náà ètè ṣàìtàn ni o kí ni mo pé ètè ṣàìtàn ètò bá béèrè gan bá ń ṣàlàyé màá kàn máa rẹ́rìn lẹ́ńtọ́lọ̀ ń kẹ́ dáadáa that thing is nothing in its life so but ṣàìtàn ṣe hàn pé Islam náà èṣù ò fẹ́ kó kó gbèrú e. bọ̀ tí babaláwo kan bá lọ ọbẹ̀ yẹn àwọn babaláwo wọn á rówó fún láti gbé fáìsì kéèsì bí pásítọ̀ kan lọ ọbẹ̀ wọn á rí fún un torí èṣù ó jẹ́ kó rọ àwọn tó fẹ́ sponsor rẹ̀ yẹn lọ́rùn láti kí ni láti lè ṣe toró mọ̀ pé àwọn òjò wọ náà ni bọ̀tá jẹ́ mùsùlùmí ló fẹ́ ṣe èṣù á jẹ́ kó àwọn nǹkan tí yóò mọ̀ di lọ́wọ́ ni yóò mọ̀ gbé wá àbí kéèyàn bẹ̀ lọ tó mo fi yẹn ṣàlàyé dedicated dawa workers there are so many places like that that we needed people like that àwọn míì dẹ̀ nílùú yẹn already tàbẹ̀ mọ́ lẹ́gùn wọn pé àfà ni wọ́n àfà súnà they only needed support they don't need full sponsorship but support ìmí ìgbéyà ń ṣiṣẹ́ ìjọba bíi píjà àwìn but ẹ bá fún ní common fifty thousand naira every month I say it's common because of what he wants to do ẹlòmíì tí bá ṣe sọ fifty thousand kò ní fún yàn yóò ní wọ́n fẹ́ máa náwó yẹ̀jẹ̀ ní pé kí ni fifty thousand ó ń lo environment tí ọ̀dà sàn ìgbàká sọ pé oúnjẹ àárọ̀ ń sìn èèyàn lè jẹ oúnjẹ four hundred naira yóò yọ ẹlòmí ò lè bìlì ààrẹ èèyàn ṣe pé five hundred naira oúnjẹ àárọ̀ yóò yọ ara kàrà three hundred naira adẹ̀dákọ̀ two hundred naira ó dẹ̀ máa yọ some people will never believe you because of environment tó ń ṣe kí ni tó ń gbé lórí two thousand yóò. so kọ́lọ̀ fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ that's a digression and it's a very good one inshallah so torí náà ọlọ́run ní òun sọ sura five aya forty four òun lòun sọ tàwórẹ́tà kalẹ̀ fíhà òun bẹ́nu hudan ìmọ̀nà wà nóòrùn àti ìmọ́lẹ̀ yìí yahkum biha wọ́n fi ń dájọ́ àwọn wo ni yun alẹ́dínà àwọn tí ń gbà àpapọ̀ lọ́n nínú àwọn èèyàn àwọn ànábì ọlọ́n ọ̀nà tí mo tún gbà tún sí ni àwọn tí ń gbà pọ̀ lọ́n tí ń gbà àpapátápápọ̀ lọ́n nínú àwọn ọmọ èèyàn yẹn làwọn ànábì ọlọ́n wọ́n fi ń dájọ́ fún àwọn alẹ́dínà áádú àwọn yẹ̀wúdí ẹ wá rí wàrọ̀ bàyìrì nìyún àwọn àlùfáà wàlẹ̀ àdár àtàwọn onímọ̀ àmòfin nínú àwọn yẹ̀wúdí bímọ tó fídùú Hmm? àwọn náà fi ń ṣèdájọ́ ni o lẹ́yìn àwọn táwọn ànábì ọlọ́run ti lọ tán àwọn náà tún ń lò ọlọ́wà ní bimastufizu min kitabillah àwọn àlùfáà àgbà yìí àtàwọn amòfin olùmọ̀ wọ̀nyí wọ́n fi ń dájọ́ bimastufizu nítorí tó jẹ́ afúnṣọ́ kí mo pè afúnṣọ́ ni tíra ọlọ́run tàòrétà jẹ́ fún wọn àwọn ni ó mọ̀ ṣọ́ tí ó mójútó ní kìtàbílà nínú tíra ọlọ́run wàkánú alẹ́ ìṣùhàdá wọ́n sì jẹ́ ẹlẹ́rìí lórí kíni lórí tíra yẹn lórí tàòrétà ṣẹ́dìrí sìn pé àwọn àwọn wo ni àwọn àlùfáà yẹn nígbà táwọn ànábì ọlọ́run lọ tán yẹn àwọn ni a fún ní tírà yẹn ṣọ́ tó fi hàn pé tẹ́ni wọ́n bá kò pé ká yọ kinní kan kó ń bẹ̀ wọ́n yọ nù tẹ́ni wọ́n bá kò pé ẹja fèlè kún wọ́n fi kún náà nù tí wọ́n bá yí nǹkan padà ó yí padà ni ẹ ìyẹn ni ò wọ́ọ̀kì lóde òní lọ́dọ̀ àwa mùsùlùmí ẹ rí i pé láyé íńtánẹ́ẹ̀tì táàbà kan bá ti sọ̀rọ̀ pé kinní kan ìgbà àfá ó ti dá lóhùn pé sọkúsọ ni kò bá mu láyé ìgbà yẹn táfà àgbà ń bá ti sọ̀rọ̀ ó parí náà nù ta ló fẹ́ fún lésì ṣé o mọ tàwórítà tó fi fún lésì tí ò rí bẹ́ẹ̀ táà gbọ́ yé díẹ̀ wàkánù àlèṣù ọ̀dà falátàṣà onínàṣà nítorí lẹ́ẹ̀rẹ́ ànábì má bẹ̀rù ọmọ èèyàn wàṣáù èmi ni kò bẹ̀rù wàlá tàṣítàrù bí àyà tí sàmẹ̀nà kọ̀lé ìlà báwọn afáàṣí mọ́ ń tu àwọn bàbá wa pé má ṣe ta àwọn àyà mi ní owó pọ́ọ́kú ìtumọ̀ rẹ̀ ní pé látàṣítàrù bí àyà tí iná lọ ṣítàrọ̀ tó bá kù tàbà kọ́ ni nínà lè mọ̀ mí nínà àǹfùsáhùn wà àmúwà làhùn bí ànà láhùn bí sànà yóò kọ́ sílú ẹrọ́tí àyà yìí kọ́dá ẹja lọ súrọ́tù bá kọ́rọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ní nígbà tó ọlọ́run sọ̀rọ̀ àwọn mùnáfíkì wùlá ìkàlẹ̀dì náà ṣítàrọ̀ wúlé hayata ẹ́ ẹ̀rántí ẹlọ́wọ́ súrọ́tù kìíní súrọ́tù bá kọ́rọ̀ nígbà tó ọlọ́run wà mí náà sì ìyàkúùlù amanna billahi wa bil yawmil akhir wa ma يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى الشياطين قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون ọlọ́wà ní أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدون tí ẹ bá ti kùráàtì ìwà fẹ́ràn títí ẹ bá lọ kà wá látẹ̀yìn yóò padà jáde ṣe àti tọ́lọ̀sọ أولئك الذين اشتروا kí ni ضلالة بالهدى àwọn eléyìí wọ́n ta ìmọ̀nà wọ́n fi ránù yẹn ni pé wọ́n fi anù pààrọ̀ ìmọ̀nà lẹ́gbẹ̀rẹ̀ yẹ́ sára odò láàlátà bílì húdà so di irú ẹ̀ ni tó wá wà ní 544 ọlọ́run ni wà látàṣtàrú bí aya àti sàmànà ń kọlélà má fi owó pọ́ọ́kú ṣe pàṣípàrọ̀ pààrọ̀ áyà ìmì ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ẹmọ tó lọ́n pẹ̀lú ó pọ́kú gbogbo téèyàn lè rí láyé tó fi torí ẹ̀fẹ́ yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà sówó ni lọ́dọ̀ ọlọ́run ẹgbọ́n dáná bí sọ ọmọlá àríwá ní sọ wípé tí gbogbo ọmọ èèyàn pátápátá àwálùhùn wà àkírùhùn àkọ́kọ́ ọmọ èèyàn àti kí ni àti tó kẹ́yìn gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí tọrọ tí wọ́n ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọkùnrin tó fẹ́ràn obìnrin tí òun fẹ́ràn obìnrin tí mú ẹ̀rí tí ń rí báyìí òun fẹ́ràn obìnrin tó yọ̀tí òun fẹ́ràn obìnrin tó ga òun fẹ́ èyí tó pupa ó bẹ̀rẹ̀ títí tí tó fi wá sùn tó fi ní ó dá báyìí náà sí irú ètò obìnrin tó ń wá tí ò sí obìnrin náà tó fẹ́ràn ọkùnrin gbogbo ẹ̀ ló tọrọ torí ó bá ń sọ ẹlòmí ọ̀rọ̀ owó nìkan ló máa ń rò fún wọn sọ àwọn tó fẹ́ràn ká ó wá ká tó ní máa yọ̀yẹ́ lápá ká tó máa fly tó bá débi ó dọ̀ wọ́n tún gbèsè ẹ̀fọ́ ká tó jẹ́ pé tó bá débi òkè tọ́nà òfin òkú máa gbogbo tó fẹ́ everything àwọn tó fẹ́ràn owó béèrè owó títí kí wọ́n fi gold diamond wọn kò fún un ọlọ́run gbogbo wọn àtọrọ tó wù wọ́n débi pé wọ́n wá wà sátísà pé kò ó dá ó ti tó gbogbo tí wọ́n béèrè yẹn pápátá tó wọn lọ́run ṣe fún wọn yẹn kò dín nǹkan kan kù nínú ọlá ọlọ́run ìtọ́lọ́run ní ó dàbí ìgbà tí a ti ìdí abẹ́rẹ́ ta ti bọ omi ẹ wá gbé sókè sẹ́ mọ́ abẹ́rẹ́ omi tí ó lè rí tèèfì <laughs> bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀lọ́ọ̀ ń gà bí òkun yẹn abẹ́rẹ́ tó ti gbomi tó mú jáde gbogbo tá a tọrọ tọ́lọ̀ lókè yẹn pátá yẹn kò tó omi tó retí sínú abẹ́rẹ́ yẹn. so tọ́lọ̀ bá pe in tí wọ́n torí rẹ̀ yí ọ̀rọ̀ ọlọ́run padà tàbí wọ́n gbé jù sílẹ̀ lówó pọ́ọ́kú ṣé kìí ṣe owó pọ́ọ́kú owó kékeré ni nà kí ni wọ́n tún sí ní english mẹ́ ẹ́ small money mo ma like it eh? small fry mo like it translation is very simple mo lo English ńlá pé mean mean something <laughs> ẹlòmí ò ní mean bí báwo average nìyẹn <laughs> wa man lam yahkum bima anzala Allah fa ulaika umul kafirun gbọ́ gbogbo ẹni tí ò bá dájọ́ pẹ̀lú tọ́lọ̀ ń sọ kalẹ̀ àwọn wọ̀nyí kéfèrí ni wọ́n ọlọ́mọ̀ṣíwá kéfèrí aya àkọ́kọ́ ni ẹ jẹ́ ká lọ aya 48 bí sẹ́rù sura 44 lákàáyà bí 48 nípa ọ̀rọ̀ tírà tó sọ̀kalẹ̀ láti sánmọ̀ à ń ṣàlàyé ibi tí kùránì ti ta wọn yọ ni o ọlọ́run ni àwọn àlùfáà wọn àtàwọn onímọ̀ wọn amòfin ní kí ni sàrẹ́tà já fún iṣọ́ fún wọn kùránì ọlọ́run ló lòun ó 48 ọlọ́run ni wà á ń zàmà ilé ìkàlìkìtà bàbìlì haski a sọ tíra kalẹ̀ fún rẹ̀ ànábì pẹ̀lú òdodo tíra náà 48 mùsọ́dìkọ́ lima bẹ́yìn ẹ̀yàdé yìí kùránì tẹ́rí yìí àwọn tó ti kọjá nínú àwọn tíra kàórẹ́ta ìjìlì tí ó fi ìbúrẹ́wọ̀ kùránì jẹ́rìí sí mùsọ́dìkọ́ tó díye lima bayna yàdé ìmínà lìkìtà náà àwọn tíra tó ti lọ wà mú haini náà àlè yìí tí mo tún sí supervisor Ibrahim ni Muhammadu alámòjútó tíra wọn yẹn o ní ẹlẹ́rìí lórí ẹ̀ èyí tẹ́ bá ti kànú tàórẹ́tà tẹ́ bá ti ní fanfa ẹ lọ béèrè lọ Kùránì tí Kùránì bá ti ní kò wọlé ó wà níbẹ̀ mẹ́ta lọ́kan kùránì ní kò sí mẹ́ta lọ́kan làkọ́dí kàfárọ̀ lẹ̀dínà kọ́lù iná lọ afálísù sàlásà ó ti ṣe kèfèrí ó ti di kèfèrí ẹni tó sọ pé ọlọ́run jẹ́ kan nù mẹ́ta àjẹsù ọmọ ọlọ́run làkọ́dí kàfárọ̀ lẹ̀dínà kọ́lù iná màsí àbúnọ̀lá ẹni tó sọ pé jésù ọmọ ọlọ́run ọlọ́run kèfèrí kí ló kù ní ọ̀fẹ́ kùránì ti yanjú ẹ̀ mùháímínú nìyẹn oní ìjàmù òdodo tó wà nù àwọn tírà tó lọ. fáàkùn bẹ́yìn náà omi máa ń zọlọ lọ fà nítorí náà tàbí nítorí bẹ́ẹ̀ rí ànábì fáàkùn dájọ́ bẹ́yìn náà láàrin wọn bímọ àǹzálà lọ pẹ̀lú tọ́lọ́wọ́n bá fi ṣe ni tó sọ̀ kalẹ̀ wàlá tàbí àwa àtẹni àwa ahù má ṣe tẹ̀lé ìfẹ́ ẹnu wọn ìfẹ́ ẹnu wọn ni pé wọn ò fẹ́ lòfin ọlọ́run àmẹ́ já akàmínàlẹ̀ hákì ẹ́ ìfẹ́ ẹnu wọn kúrò níbi kíni níbi tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ọ nínú òdodo àwọn òfẹ́ ó ti là mọ́lẹ̀ jù kúlíwà láà ahad kò ṣe é yí sọ fún wọn pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò ṣe é sọ di mẹ́ta lọ́kan kò wọ́ọ̀k àbí olóṣè fẹ́ sọ kúlíwà láà ahad di mẹ́ta lọ́kan Allahu Samad ọba àjíronú kan náà túmọ̀ mẹ́ta tó ní àsọmọ̀díyà ìkẹ́ inú ẹ̀ ní alẹ́dì lájá ó fàlàrú ọba tí ò ní fún he has no esophagus lámìyà lídí ó tó làmọ́lẹ̀ kò bímọ wàlàm yóò là wọn ò bí àyà mi tún sọ pé alhamdulillah lẹ́dí lámìyà tàkì wàlàdá wàlámìyà kúlà òṣàrí kó fèlè mólíkì wàlámìyà kúlà òṣàrí kó mìíràn zúlè fàkàbírè ó tẹ̀kbìrà kò tún mú èèyàn lọ́mọ ẹlẹ́rẹ́ kò bímọ but ó fi yàn ṣe ọmọ ọlọ́ọ̀ni lámìyà tàkì wàlàdá ọlọ́ọ̀bá tí ò ṣe kí ni mọ́tàkọ́dà sọ́ọ́hìbàtà wà láwàlàdá àyà mi kò níyàwó bèèlè pé yóò bímọ ẹnìkan ni a mọ̀ pé kì í ṣe ìyàwó ọlọ́run gangan bọ̀ tó pùtẹ̀ pòsíṣọ̀ tó dáa mọ́tàkọ́dà òun ò fẹ́ ní gangan sí pòsíṣàn ìyàwó òun ò fẹ́ sí pòsíṣàn gangan sí ọmọ ta ló bí Jésù ẹ́ Màríà kí ni Jésù sí Màríà ọmọ kí Maria àti Jésù kí Jésù sọ́lọ̀ lọ́dọ̀ àwọn kiri yóò ọmọ àbí ẹ kí ní iye dáadáa Jésù Maria God ẹjá lò God Jésù Maria God pọ́ìntì mélòó ní ìyẹn mẹ́ta triangle Jesus and Mary what is their relationship mother and son God and Jesus. What is the relationship? Father and son. Kí wá ni God and Mary? Husband and wife. Ẹ̀ǹgbà eh, bá wà ń fúta yìí, triangle yẹn la mọ̀ tí Christian kan bá ti kọ́ dé, tàbá fẹ́ tètè lé lọ, à ń pè triangle yẹn ní triangle panumọ́. Ó dà pé Musa Idris ló ìfẹ́ triangle yẹn ó ní. Ó ti di prof báyìí, <laughs> ló dá triangle yẹn lẹ̀ tí ń bá gbàgbé three points níta bá fẹ́ tètè lé kiri yóò lọ ní o tàbá ti dé kalẹ̀ akọ̀ǹtẹ́ God Mary ìsọ̀kò mọ́bí táàmù kí ni ìbáṣepọ̀ láàrin Mary àti Jésù wọn ní ìyá àtọmọ Jésù àtọlọ́run kọ́ bàbá àtọmọ Mary àtọlọ́run wá ń kọ́ ọlọ́run bí Jésù Mary bí Jésù á jẹ́ pé ọkọ àtayà bí kò wá ní dé pè lẹ́nu ẹ̀ <laughs> You see, yóò kàn ní letter it because of whom you ní letter kill it. kó ní kéèyàn máa ń ka bíbélì olómọ ń pààyàn. Àmọ́ kí láwàá ṣe láti mọ̀ ọ̀rọ̀ náà sí bí kàkà ni. Ó tún ní tabákà yóò pa wá. Ó ní Satan knows Bible more than you do. Ó ní èṣù mọ bíbélì jù wá lọ. Ó padà ṣe orí ibú ni àrùn. Èṣù ti wà kí ó tún jẹ́ bíbélì ò tó dé. See, they, they have problem. ya Kùránì tí ò rújú ni mò ń sàlàyé ń o. Pé a mọ̀ já àkàmínà làákì, èyí ń sọ tó jòdodo yìí. Àwa ìfẹ́ inú wọn ń sá fún wọn ò fẹ́ sọ. lè kó lé jàálìnà ní kó ń ṣeré àtàwọn Kálukú yín tàbí oníkálukú tàbí oníkúlùkù yín la ṣe kí ni la fún ní ṣírí àtàn ṣẹ̀ríà wà mìíní àájá àti lánà methodology each of you were given their legislation and methodology ṣàpẹ́ islam ìsìn alófin ẹ̀sìn àbí a tún ní methodology ìlànà táàfin máa lo òfin yẹn bá jẹ́ kò sí lánàá ní kálukú ò máa ṣe ẹsẹ̀ bó ṣe bó ṣe wù ú ní ká kírun òfin bá a ṣe kírun yẹn wọ́n tún ti sọ tó ẹnìkan ò ní dé ní ìsìnkú ló ń fẹ́ ká ìlà bá ìzúrì ní mọ́ṣáláṣí irun owó lẹ́kí àìlà nìyẹn wọ́n wò pé mi ní ráyè lọ́sàn-án abẹ́ lọ bí pàtí kan àwọn èèyàn dẹ̀ tètè bẹ̀rẹ̀ kò ní mo ní kí n ká ìlà alẹ́ báyìí kò wọlé kò bá methodology mu kò bá mí ní àjùwà mu àbígbà tó dà ẹ́ láyẹn ló wá kíráká kan ó ní ẹ̀kọ́ báàkì ẹyọ kan báàkì méjì mẹ́ta mẹ́rin ta ló kí gbogbo ẹ̀ fún ọlọ́run á kò wọlé mẹ́rin ni ọlọ́run ṣàánú wa wà láó ṣá àlọ́ọ̀làjà alákún ummatan wahida ká ló wu ọlọ́run ni ìjọ kan ni ò bá ṣe gbogbo ayé sọ́rọ́tù sájídà àkà níjòkó tó lọ kí ló dé tọ́lọ̀ fi ṣe gbogbo àníjọ kan kí gbogbo amọ̀nì torí pé àwọn kan ó wọ̀ ná torí pé àwọn kan ó wọ̀ ná tí gbogbo abámọ̀nà àwọn kan ò ní wọ̀ ná ọlọ́mọṣà ọlọ́mọ náà wà láàkín lèyàbọ̀ ló wà kún fi mọ́ àtàkùn ọlọ́run fi ṣàdánwò fún yín nípa tó fún yín ni làákàyè tó fún yín sọ́rọ́tù àzáàbù يا أيها الذين آمنوا تقول الله وقولوا قولا صديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها آية towards the end of سورة uh, العذاب وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما اري الله ني ان ردنا الامانه امانه على السماوات والارض apá kan náà àwọn àfà àwọn afọ́ntẹ́sì síbi tírèsì ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ alì wọ́n ló ní alẹ́ ákìlù ní làákàyè àwọn òkè wọ́n fún wa ní sense of judgment

àwọn mùmìnì wá ní wọ́n ò mọ̀ ṣẹ̀ láyé tá a wáyé àbá rí ọmọ kan tí ó ṣẹ̀ rí ní àwa ọmọ tá a wà ń bí torí akàn béèrè èèyàn gbọ́dọ̀ sábà béèrè béèrè méje at least ká tó dórí ìbéèrè keje yóò sọ pé òun ṣe ní àwọn ẹ̀ṣẹ̀ àrí ọmọ kan tí wọ́n fún lówó ọbẹ̀ ń bì tí kò lọ fi ṣe bẹ̀ lọ́jà 10.000 thousand naira ó wá náà kú nine thousand five hundred naira ó wá fún àáfà ní five hundred naira tó kù. a àti báwo ṣẹ̀gbọ́n òun kan ní ẹ̀ṣẹ̀ kọjá rẹ̀ ọlọ́run sàánú wa ṣé o mọ̀ pé mò ń bọ̀ wọ́n dẹ̀ ti fún ẹ lówó rí fifteen thousand twenty thousand five lọ fi ṣe bẹ̀ ìwọ fún ẹ wá wò pé ah o wá ṣèfù five thousand nú ẹ̀ pọ̀ ọkọ́ àzú pé gbogbo 15,000 ló fi ṣe ló jẹ́ tí wọ́n ń dájá ó lè tún mánéjì 15,000 ló rádùn nǹkan bọ̀ ìwọ́n ti ṣẹ́fù 5,000 ó dẹ̀ láhùn gbàgbà mo máa ṣẹ́fù 5,000 yìí now ìdí mò ń sọ ní ṣùrọ̀ 33 ìparí ẹ̀ tí mò ń kà ní pé wàyàtúbà lọ́ọ̀hù alẹ́lùmòmìnì ṣùgbọ́n àwọn tó wá jó nígbàgbọ́ òdodo tí ò ṣe mùnáfìkì tí wọn ò ṣe ẹbọ tí wọn ò ṣe kèfèrí tí wọn bọ́ lọ́ngbọ́ lódodo irú àwọn ẹ̀ṣẹ̀ báǹbáǹbáǹbáǹ yẹn ọlọ́run ó wàá gba túbà wọn ìróníkúwàdà wọn yóò gba ìwà àforíjì wọn wàyàtúbà lọ́ọ̀lá lùmòmìnì náà wọ́n lùmòmìnì náà ọkọ̀ náà ń kọ́ gbogbo owó tó yá ọkàndẹ́gbà sí lọ́dọ̀ ọkùnrin àgbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ yìí obìnrin ẹ padà gbọ́n jù wá lọ àìfẹ́sù ara àwọn míì àwọn owó tó ti gbà lọ́wọ́ ìyàwó ẹ̀ fún mi ní 500 naira bẹ́ẹ̀ fún mi 5000 bẹ́ẹ̀ fún mi 20000 bẹ́ẹ̀ fún mi tó sọ ìtumọ̀ tíyàwó gbọ́yé ni pé yá mi èwo ló dá padà ẹ̀ bí mo ní kó fún mi ní ìyàwó àbí ok don't worry fún mi ní thousand bẹ́ẹ̀ mi ò lówó tí mo lè fún yín bá ó dá yá mi <laughs> ìwà tó dókè ara bàbá ó dá yá mi ṣe ẹ̀sán owó mi padà kí wọ́n wá mọ jẹ́jẹ́ mo jókòó rọ́ nìyẹn mi jẹ́ kí nìkan ìwà tá fún mi àní jẹ́ fún mi máa fún ẹ máa fún ẹ máa fún ẹ mélòó ló ti san but tó bá dọ̀la yìí ni àwọn obìnrin ò dáa ẹnu ọkùnrin yẹn ni ó kọjá rè women àwọn obìnrin ò dáa lọ́sàn gbogbo owó tó ti gbà lọ́wọ́ ẹ̀ padà fún káfíìmọ̀ pé kò dáa ọlọ́run ṣàánú wa wàyàtúbà lọ́ alálùmọ́mìnínà alìmọ̀mìnà wàkánà lọ́hù lọ́fúrọ̀ torí pálá foríjìn lọ́lọ́run oníkẹ̀ẹ́ ọlọ́run ni je ẹ̀ṣà lápá ń tètè ẹ ṣe kí ni ẹ máa dùnà ẹ máa du ọ̀nà dáadáa ẹ̀ẹ́ ọmọ yìí o gbọ́ pé ọmọ kan ṣe dáadáa báyìí tún wà tí wọ́n fi bí tiẹ̀ tó bá wá ní tó lè fi bí tiẹ̀ lọ ṣe exactly tó ṣe nídìí kí ni nídìí dáadáa nítorí yẹ káwọn obìnrin méjì mẹ́ta mẹ́rin gan wà lé ọkọ máa ṣe nìyẹn ṣùgbọ́n tẹ́lẹ̀ bá gbọ́ pé ṣe dáadáa ọ́pọ́sìtì lòun ó lọ ṣe aburú ní òṣè aburú ní òṣè ọlọ́run kó ṣe wálẹ̀ tí ó sáré o ìyẹn máa bẹ lọ́n tì ní ẹgbẹ́ mo sọ pé dáadáa àti ṣe àbí kéèyàn ṣe kí tí àwọn tí ọlọ́run ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àtúmọ̀ tọrọ kárí dáadáa ṣe ni. ọlọ́run ṣàánú náà ó dà pé bẹ́ẹ̀ láyà yẹn tán sí àbí ìlàlọ́ ìmọ̀rìjì òkùn ibùṣẹ́rí sí yín ibùpadà sí yín ọ̀dọ̀ ọlọ́run ni jẹ̀mí ahọ́n lápapọ̀ pátápátá gbogbo yín fayunabbi'ukum bima kuntum fihi takhtalifun ọlọ́run wà fún yín ní ìró ẹ̀yin àti nàṣàrà àti yẹ̀wúdí àti mùsùlùmí ń tẹ̀ ń yapa ẹnu sí àmọ́ yàtọ̀ sáà alún anínẹ́bà ilá adín àwọn ẹlẹ́bọ̀ lè yùn àwọn ògbàpọ́jọ́ gbèǹdé ń bẹ tí èèyàn bá ti kú yóò padà wá sáyé ni ìyábọ̀ Babátúndé ìyá àgbà bàbá àgbà ọlọ́run làwọn bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn orin àwọn babaláwo kan wà tí wọ́n sọ pé ẹ mọ́ síkà torí pé à ń rọrùn bàbá débòdì àṣìkè ni a ọ̀rọ̀ jọ ọ̀rọ̀ mí nìyẹn yóò tún ya ní ìfẹ́lọ́gbẹ̀ next one sura 5 tàwáyé aya 13 gbogbo tí mo ń ká ìtaniwọ́ ló fún mi obìnrin bí ti ẹni ìhùmù kan ló sẹ́ndì ẹ̀sìn e ìgbà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń sọ yẹn ẹgbà aya stars báwọn obìnrin jọ ń ṣe rí nìyẹn before we go there ó tiẹ̀ tún fi forty one sí ẹ ká wọ àyà forty one abátika tẹ́lẹ̀ ó ní yá ayú arús rasul ọlọ́run ìrẹ́ òjíṣẹ́ sura five yìí ni ó àyà forty one yá ayú arús rasul òjíṣẹ́ náà tá náà ẹ́ Muhammad ó kí àwọn èèyàn ń wá àyà yẹn lọ́wọ́ ya ayọ́ àrọ̀sùl rẹ̀ òjíṣẹ́ náà ta lòjíṣẹ́ náà yẹn ya ayọ́ ta lòjíṣẹ́ náà ànábì Muhammad sallallahu alaihi wasallam la yahzunka na yusari'una fil na má jẹ́ ó kó n'uje ba ọ maji o se kini mọ́jì okó bà mí jẹ́ bọ̀ àwọn wo ni alẹ́dìnà àwọn tó ṣe pé yùsáàrì rúnà gbèlè kúfrì àwọn wọ̀nyí wọ́n ń yára yára yára lọ sínú ìṣe kèfèrí wọn ò rọ́nú kúfrù kéékèèké fast fast ọ̀rẹ́ rẹ̀ kan tẹ́ jọ lọ sí secondary school ìgbà tó dé wọn ló ti di kérúbù ọ̀rẹ́ rẹ̀ kan tẹ́ jọ lẹ́yìn sí ìgbà tó dé a olóti lọ ya fìlà yìí yẹn pé fìlà kan wà tí wọ́n ń lò ń sìn ní tí wọ́n bá wo fìlà yẹn ó ṣe ojú lọ́yìn tẹ́lẹ̀ yẹn lọ ó pẹlẹbẹ ó fúláàtì lórí báyìí ti tẹ́lẹ̀ ṣe ṣubú báyìí mo wá béèrè lọ pé ṣé tí wọ́n ní rárá wọ́n ní àwọn àwọn ẹlẹ́mìí ló ń lo fìlà yẹn yes i ask them mo find out lọ́dọ̀ wọn tí wọ́n sọ fún mi nìyẹn o lóò ọ̀dọ̀ ẹnìkan mo ti béèrè ó yẹ kí n tún béèrè more bọ̀tẹ́ tó mọ̀ nípa àjọ yẹn ni ẹ̀rí káwọn kan sì ń lo ti bí yẹn ṣẹ́mọ̀ wọ́n tún fi kó àwọn èèyàn sínú ẹ̀mí mímú ni o kálukú bìkọ́ fìlà yẹn tún <laughs> so àwọn ẹlẹ́mì ó ti lọ fi fìyà yẹn lérí kí ni tó fà tó fà ẹja tútù ẹ́ ẹ̀ mú bí ẹja kódà nínà lẹ̀rí ìrànkọ́ àwọn àwọn oní ń sáré wọnú kèfèrí lọ yìí tí ó ń yára yára nínà lẹ̀rí ìrànkọ́ọ̀lú nínú àwọn tí ó ń sọ kí ni fi ń sọ̀rọ̀ ẹnu fi a mọ̀ nà àwa gbàgbọ́ o bí àfúwà ihìn ẹnu ni wọ́n fi ń sọ pàwọn gbàgbọ́ wàlàm tukmin kùlùbù ọkàn wọn ò gbàgbọ́ wọ́n kàn fẹnu sọ ni kò dọ́kàn wàmínà lẹ̀dí náà ha dú àwọn owó làwọn tó fẹnu sọ pé àgbàgbọ́ tí ò dọ́kàn wọn kí lórúkọ wọn mùnáfìkì ní àwọn mùsùlùmí mùnáfìkì nìyẹn kọ́lápa kọ́òlùhú kọlùbà ní tó wà tó sọ jáde ọ̀rọ̀ rẹ̀ ó yapa ọkùnrin ó fi ẹ̀jẹ̀ sínú ó tutọ́ funfun bóde munafiki nìyẹn àwọn là ń pè ní alágàbàgebè olójú èjì ṣọbẹ́ ṣe ìlú ẹ́ ṣekúṣẹyẹ mọ́dàkọ àdánsì o <laughs> wọ́n ní kò jẹ́kù kò jẹ́yà àmì tó ń ṣe ń bẹ̀ sàwọn <laughs> munafiki nìyẹn wàmínà lẹ́dínà háàdù àti àwọn wo ni àwọn yẹ̀húdí sàmàrúnà lílé kẹ́dìbì olùtẹ́tí sí irọ́ wọ́n máa tẹ́tí sí irọ́ sàmàrúnà lè kọ́ọ̀mìn àkọ̀rín olùtẹ́tí sí àwọn ìjọ míì lam ya túùkà tí wọ́n fi ìwà bá rẹ̀ ànábì yuharifuna likadima min ba'di mawadihi wọ́n ma gbé ọ̀rọ̀ kúò níbi tá a gbé ọ̀rọ̀ sí lẹ́yìn tọ́lọ̀ ti gbé ọ̀rọ̀ sáàyè kan wọ́n lọ gbé kúò ń yakulun wọ́n wà máa sọ in òtí tún ádá fàkùdúhù wà in lámtú táòkù fàdàrú wọ́n máa sọ wípé in utitum ada in utitum ada fakuduhu utitum ni wa in lam tutau fadaru uti awa tí awa ba fún yín ní eléyìí hmm? fakudu níta fún yẹn ẹgbàá tàbá fún nile nílé ẹgbàá wà in lam tutau káàbá sì fún yín ní nǹkan yẹn fádàrú ẹ ṣọ́ra o ṣẹ́mọ̀ tún wọ́n rọ yín mùnáfìkì tí àwọn pé wọ́n ti lọ tẹ́kí sọ́rọ̀ ẹlòmí tí wọ́n bá wà láàrin àwọn mùsùlùmí ti yí fún yín ní ẹgbà ṣàgbénú sọ́rọ̀tù bákọ́rọ̀ tí mo kà lẹ́ẹ̀kan ọlọ́run ní wa idha qila lahum aminu kama amana nasu qalu anu'minu kama amana sufaha ẹ gbàgbọ́ bí àwọn olóye èèyàn gidi ṣe gbàgbọ́ wọ́n ní ṣé káwọn wá gbàgbọ́ bí àwọn wo ni bí àwọn òmùgọ̀ ọlọ́ni àlà ẹ kíyèsí o tàbí ẹ gbọ́ dáadáa o tàbí ti yín mélòó innahum umu sufaha ọ̀rọ̀ orí bí àwọn gangan ní omugọ́ ṣó ti èyí wà láàkín láà yà àlàmù wọn ò mọ̀ ní o wà ìdá làkúnlẹ̀ dínà àmọ̀nù kọlu àmọ̀nà tí wọ́n bá wà lọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdodo wọ́n sọ káwọn gbàgbọ́ wà ìdá kọlà ìlà ṣàyàfí ìnìyàn tí wọ́n bá tún wá padà sọ́dọ̀ àwọn eléṣù bíi tiwọn kèfèrí bíi tiwọn kọlù ibi ó sọ ní pé iná máa àkùn àwa ń bẹ pẹ̀lú yín iná máa nánú musa a ń ṣe yẹ̀yẹ́ ní tí a lọ fún àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ ni kọ́lọ̀n tó wá dáhùn pé Allahu yastahzi'u bihim ọlọ́run ó fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n yà mú dùn ún fi tògòyá ni yóò pa wọ́n tì wọ́n wàá máa bá ìkọjá àlà kúfùrù wọ̀yà mútu fi tùgẹ̀ ní afọ́jú bí wọ́n mọ̀ bá lọ náà nù. so táwọn bá ti wá dé wọ́n sọ pé tá a bá fún yín ni ẹ ṣe kí ni ó ní ẹ gbà tá a bá ti sọ nǹkan fún yín ẹ mọ̀ gbà nígbà yá ànábì ẹ mọ̀ nínú sọ́ọ̀tù mọ̀dẹ́sì àlèwálì ìdìbùnú mùgírà kọ́ ni ọlọ́run ní túnmà fàkàrọ̀ àbí fàkùtìlà kàyífà túnmà kọ́dàrọ̀ fákùtílà kẹyìfà kọ́dàrọ̀ kí ló tẹ̀lé tó fi tó fi sọ pé inhada illa qawlu libashar ó ní kùránì ò jẹ́ nǹkan kan bí kìí ṣe ọ̀rọ̀ èèyàn kí lọ́lọ́ wá sọ sa òsùlì ìhí sakọ̀ máa jù sínú náà sakọ̀ wà máa àdìrọ́ ọ̀kà náà sakọ̀ kí ni òfin mọ̀ tí jẹ́ náà sakọ̀ làwáhà tún lèlè báṣà ó máa ń yí àwọ̀ ọmọ èèyàn padà ní a àti àṣà àwọn mẹ̀lẹ́kà mọ́kànlélógún lòlùṣọ́lọ́ ìbọn bí tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ rẹ̀ tó sọ yẹn kèfè rí ni pé ẹ mọ́ mọ̀ dáná bí lo ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ èèyàn ni ó lọ kan ni ọ̀rọ̀ àwọn kan tó lọ gbọ́ ní pàṣíà àwọn tó gbọ́ ní kinní lókàn wàá dà kọ́ dàbí èèyàn pàtàkì ìmọ̀ bóyá ọlọ́run ṣàánú ni wà mẹ́yìn yùrí nẹ́ta ò falẹ̀ǹtẹ́nì líkà làú mínà lọ ìṣe à ẹni ọlọ́run bá fẹ́ dánwò ó lè níkápá ẹ́ lórí àdánwò yẹn ṣe kò kéré mà ó lè ti àdánwò yẹn dànù fún ẹ̀ntọ́lọ̀ bá ní kèfèrí ní ó yà kó ṣe wà ìyẹn ò ní ká mọ́ pè wọ́n o iná lẹ̀dínà káfàrú tàwà ohun àléhìm àndàrútàhùn amlamtun dérèhùn láyò pinnu wà má àdáàlìkà wà má àláàrọ̀ sùúl fi dúníyà kìzìyàn yóò mọ̀ bẹ fún wọn nílé ayé níbi ìdójútì ìyẹpẹrẹ wà láwọn fi lè àkírọ̀ ti àdáàbò nàbìn tó bá dòjú àlìkìyàmọ̀ ìyà tó tóbi bẹ fún ọlọ́mọ ṣe wá ní lára wọn sàmẹ̀rúnà lè kábì àkàlùnà lè sóhùtì àwọn wọ̀nyí irọ́ ni wọ́n máa tẹ́tí sí olùtẹ́tí sí irọ́ ni wọ́n olùjẹ ìjẹkújẹ nǹkan ìwọ̀ ni wọ́n àsóhùtì fàyínjáàrùk tí wọ́n bá wá bá rẹ̀ ànábì fákùnbẹ̀ ìnáhùn dájọ́ láàrin wọn àwọn arid anihun tàbí kó pa wọ́n ti ṣẹ́rí kò lọ́dọ̀ wọn wàáyín tó rí anihun kó bá ṣẹ́rí kò lọ́dọ̀ wọn fàláyàdò rú kàṣíà kò sí nira tán lè kó bá ohun olè fi nǹkan kan ṣíọ́ wàáyín hakamta tó bá fẹ́ wá dájọ́ fáàkùn bẹ́yìn náà ń kìsì dájọ́ láàrin wọn pẹ̀lú dọ́gbadọ́gba pẹ̀lú déédéé inna Allah yuhibbul muqsitin ọlọ́run fẹ́ràn àwọn olùṣe déédéé wà kaifa báwo ni yuhakimunaka tí wọ́n wá ń béèrè pé kò jó nídàájọ́ fi onídàájọ́ wà ìdá umtọ̀rọ̀ nígbàtí wà lọ́dọ̀ wọn fi ahukmullah ìdájọ́ ọlọ́run bẹ́ẹ̀ thumma yatawallawna min ba'di dhalik lẹ́yìn náà wọ́n ṣẹ́rí lẹ́yìn èyí nì lẹ́yìn rẹ̀ wọ́n ṣẹ́rí ń bẹ̀ wà mọ́ ìkàbìlì mòmìnì kankan ah, àbájẹ̀ ti bẹ̀rẹ̀ láti forty one ṣẹ̀ kò bá wá dùn mọ́ bọ́tẹ́ fi kún ìta tuntun tẹ́lẹ̀ ẹ̀mọ̀ kí wọ́n ń bà náà bì ní àwọn yẹ̀wù dí ní Madina dájọ́ láàrin wa lọ kùránì ni obi dá kí ló wọ́n wá dájọ́ lọ́dún ẹ̀ sí ṣebí tàwọ̀rẹ́ta ń bẹ́ńbẹ́ ṣebí mọ̀nà ń bẹ́ńbẹ́ ìmọ́lẹ̀ ń bẹ́ńbẹ́ tó bá dájọ́ kò sí tí wọ́n lè fi ṣe ọpọ̀ ṣẹ́rí ó ní òkúrọ́ ni wọ́n a ti fún wọn tàwọ̀rẹ́ta yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọ di nǹkan míì bẹ́ẹ̀ báwọn ìdájọ́ òdodo náà ṣì wà ń bẹ̀ o hada wallahu ta'ala a'lamu I just want to follow this ayat then ajé àyẹ tún fún wa ní sura four aya ṣàtìkà five thirteen ó ní ó ní fábìmọ̀ nọ́kùdí im ní sáàkọ̀hù la'annahum wàjàálìnà kùlúbà mùkọ́ síyà yóò harrifúnà lè kálìmà ánìmọ̀ wà dí ìhì wà nẹ́sù hàbọ̀ mímọ̀ dúkìrú bí wà látàzálù tàtọ́lẹ̀ù alàtọ̀ ìnàtì mínihùn ilá kọlílà mínihùn fàfù ánihùn wàtà iná lọ ayò hìgbòlì mọ̀sínín àyà ẹ̀dá gidi tùsáyà tí ò dánú kùránì o yẹn pé nípa ọ̀rọ̀ bá ń sọ tòrẹ́lómi ní wọ́n láyà ẹ̀dá gidi ìtumọ̀ rẹ̀ pàwọn àyà kan ò ni fún tá à ń sọ̀rọ̀ lé lórí ẹ̀bọ́rọ̀ àyà ọ̀rọ̀ tàwrí tàbí wọ́n ṣe yí padà ní kí wá lọ mú àyà tọ́lọ̀dì ní iná sọ̀látà kàánì alẹ́lúmí ní ìnà ìtàbà dájúdájú ọ̀rọ̀ èèyàn ní gbogbo ẹlẹ́sìn lọ́kùnrin àti lóbìnrin sí kí ló jọ so àyà yẹn dá ṣùgbọ́n kò fún tàǹsì láti fi tún yìí rẹ̀ téèyàn bá sọ̀rọ̀ délé ẹlòmíì ọ̀tọ̀ ni tí ó gbọ́ pé stars gan ọláyà ìdá fihàn fáwọn àyà kan ọ̀dà kò sáyà tí ò dá so 13 ọlọ́run ní àwọn ẹyẹ̀wù dítẹ̀ wúwo àwọn bà ní ni fábì mọ́ ní àdéhùn tọ́lọ́run ọba bá wọn ṣe àdéhùn yẹn wà nísàlẹ̀ ṣó ti yé yín ọba sọ ni pé wàlàkọ́dí àkọ́bà àyà 12 wàlàkọ́dí àkọ́bà lọ omi ìsákọ̀bà ní Israel sura 5 àyà 12 dájúdájú ọlọ́run ti gba àdéhùn tàbó ṣe àdéhùn pẹ̀lú àwọn ọmọ Israeli ṣó ti yé wàbà asuna ní níwọ̀n ismail aṣàrọ̀ ọ̀nà kíba agbẹ́dìde tàbí àyàn fún wọn àwọn ìjòyè méjìlá ṣàǹpé ìran méjìlá ni wọ́n ìran kọ̀ọ̀kan níjòyè tiẹ̀ tó yé wàkọ́ọ̀lá lọ Ọlọ́run wá sọ pé ìní ma'akum èmi ò máa bẹ pẹ̀lú yín mò ń bẹ pẹ̀lú yín pẹ̀lú májẹ̀mú kí ni la'in akọ́mtúmù sọ̀láta bó ṣe wà núta òrétà nìyẹn o tẹ bá ti ń gbèrún dúró nítorí pé ni wọ́n ń gbèrún dúró yàtọ̀ sí pé wọ́n ń kírun o ká sọ pé ìjọba Nàìjíríà jẹ́ ìjọba Islam muslim ìkọ́mọ́tù sọ̀lá táwọn afọ́ ṣàlàyé fún president ni pé President, gbọ́dọ̀ lọ wo gbogbo ìlú tó wà nàìjíríà àti villages ibi tí ò bá sí mosque gọ́ọ̀mẹ̀ntì ni ó lọ kọ́ mosque sí àwọn ni ó gba ìmáàmù síbẹ̀ tí wọ́n mọ̀ sanwó fún ìmáàmù yẹn tí ó mọ̀ líìdì irun fáwọn èèyàn ìtumọ̀ ìkọ́mọ́tù sọ̀lá àti nìyẹn o tó bá ní ìlú kan jẹ́ ìlú Islam tí wọ́n ti ń lo Sharia ìgbé ìrun dúró ni pé wọ́n gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ìrun ní gbogbo ìlú bá à ń ṣe program àsìkò ìrun tó náà gbogbo program ìjọba wọn ò fi sásìkò tí ò ní bá run mu tó bá dẹ̀ lè bá run mu ó kọ̀kọ́ lọ kírun ó padà kí tó ń tú sí nìyẹn o irú ìsìn táwọn wà lórílẹ̀‐èdè ṣẹ̀ríà ojúṣe àwa mùsùlùmí fúnra wa ni kárí pé mọ́ṣáláṣí wà ní gbogbo àwọn ààyè táwọn mùsùlùmí bá ti wà tọ́nà tí mùsùlùmí bá ti pé mélòó kan ní ìletò kan àbí ní abúlé kan àbí ní ìlú kan kò bá jẹ́ ìlú kéréje kì bá jẹ́ ìlú ńlá ó ti di ojúṣe fún àwọn mùsùlùmí ìlú yẹn wọ́n gbọ́dọ̀ kọ́ mọ́ṣáláṣí ìkọ́mọ́tì sọ́là fún gbígbé ìrun dúró sọ mùsùlùmí wà ń lú kan wọ́n ti wá ń gbé à ah, òní ló pé ọgọ́rùn-ún ọdún táwọn bàbá wa tẹ̀lé ìdó à ah, àfàlà bàbá ìmọ́ṣáláṣí yín dá tẹ́ ẹ̀ bá ti ní mọ́ṣáláṣí ìgbésí ayé rádaràdà ló ń gbé ń bẹ̀rẹ̀ ẹ lọ àwọn àdúgbò àwọn muslim ó kọ́lé tó fáìn mílíọ̀nìà wọn ò ní ní mosque olówó kan wà ra kọ́ mosque sínú kọ́ńpáǹdì ẹ̀ kìí ṣe kọ́mọ́tù sọ̀lá tìyẹn ìkọ́mọ́tù sọ̀lá fáwọn ará inú ilé tiẹ̀ àwọn èèyàn ní wá kírun bẹ́ẹ̀ wọ́n ti ti géètì àwọn mùsùlùmí yẹn gbọ́dọ̀ wá ilẹ̀ ládùúgbò yẹn ìpè olówó kan lè ṣe o kúrà kó ṣe ọ̀kí gbogbo agbárí jọpọ̀ kàṣí there must be to establish nìkan mọ́tòsọ́lá àfẹ́ntí fún táà ń sọ pé ká gbèrò ojú òyìn pé ká establish ẹ̀ ìrún fún rẹ̀ tàbí máa mọ̀ ìlú ìsìláàmù gangan nu bá mùsùlùmí ló wà ń bí wọ́n á pè rún ọlọ́run kó ṣàánú wa ọlọ́run ní làyínà kọ́mtùmù sọ̀lá wà á tẹ́ ìtumù zakat tẹ bá tún mú wá àfọ̀mọ́ dúkìá yín ìyẹn tẹ̀ yẹn sàká ẹ̀yọ sàká wàá mẹ́ntún bí rúsùlì àwọn òjíṣẹ́ mi tẹ́ ń gbà wọ́n gbọ́ wàá zartumuhum tẹ́ ti kún wọn lọ́wọ́ tẹ́ tì wọ́n lẹ́yìn wàá kọ̀rọ̀ tó mọ́ lọ akọ́rùgbà àsàlẹ́ táwọn bàbá mọ́ tún sí pé ẹ̀yà ọlọ́run wọ́ yà dáadáa láùkàfẹ́rọ́ nà ánkùn sàyí àtìkùn nígbà náà a pa àwọn ẹ̀ṣẹ̀ yín ma máa bá yín parẹ́ ma máa há dànù fún yín sóyé àwọn àṣẹ yín ò máa há la wala udkhilannakum jannatin máa mú yín wọ àlìjánà kan ọgbà kan tajri tó ń ṣàn ní tààtì àní abẹ́rẹ̀ àwọn odò faman kafara ba'da dhalik ẹ bá ṣe ìgbàgbọ́ lẹ́yìn eléyìí minkum nínú yín náà fakọ̀dì dọ́là sàwà àsàbìn ó ti ṣìnà kúrò lójú ọ̀nà tààrà áyà tí tó tẹ̀lé ta ní kákọ́kọ́ àyè ọlọ́wà ní fábìmọ̀ nákìdì ìmì sáàkọ̀ nítorí yíyẹ àdéhùn kí wọ́n bọ́lọ́hun ṣe yẹn ẹ́ ta kàtàn làánẹ́hùn ẹ́ ọlọ́run aṣẹ́bi lé wọn lórí làánẹ́hùn ọlọ́run wá ṣẹ́bi ẹ̀mọ̀ tó mọ́ ṣẹ́bi ó gbé wọn jìnnà sí kẹ wàjà alìnà kùlù ìbàmù kọ́ọ̀sì yà ọkàn wọn wá di tó le tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ó kàn mọ́ rẹ́ rí ni kùlù ìbùnà gùn èdìbò ti bu ọkàn àwọn dáwà proof lọ́kàn wọn àwọn ògbọ́n tó ń sọ mọ́ tó ti you have tí ọ̀gán bá ní òkọ́kàn ẹ̀ lè sọ̀rọ̀ ọlọ́run tó bá ti ń sọ iná máa bí ọ̀rọ̀ níbẹ̀ gbọ́ mọ̀ pé ọkẹ̀ tí ń lè nìyàn kó mọ̀jẹ̀ fọ́lọ̀ ṣe ọlọ́run sí tó bá ń gbọ́rọ̀ tí ò tó jẹ́ wí wá ń bàjẹ́ pé ọlọ́run ṣàánú mi ẹ̀ gangan ni àwọn wọ̀nyí wọ́n ń ọ̀rọ̀ ọlọ́run ọba padà ọ̀rọ̀ ọlọ́run a ń mọ̀ wà bí ìkó láàyè tọ́lọ́run ọba gbé ọ̀rọ̀ sí wà náà azọ mímọ̀ dókèrò bì ìyẹn nìkan kọ́ wọ́n tún wá pàtì wọ́n gbèjù sílẹ̀ wọ́n kọ́ ọ kalẹ̀ ẹ́ apá kan nínú taarun wọn létí ẹ̀ wọn ò ló mọ́ old testament that is májẹ̀mú láéláé nìyẹn jàre gbogbo tọ́lọ̀ ń pa aláṣẹ ń bẹ̀ mọ̀ nílùú fàlá tàzálù tàtọ́lẹ̀ alàkọ̀ ìnà tèmi ni ọlọ́ ní ẹ̀ẹ̀ní gbò ẹ̀ẹ̀ní yẹ̀ àbí ẹ̀mọ̀ rí jàmbá látọ̀dọ̀ wọn ni bà ní sọ ìyẹ̀wú dínà jàmbá lẹ́mọ̀ rí tẹ̀ mùsùlùmí lákọ̀lí lámínihú aṣàwọn díẹ̀ ṣàforíjì fún wọn inna Allaha yuhibbul muhsinin ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn tó ń ṣe rere ah, ọlọ́run kó ṣàánú wa jàre àyà yìí ni ìyá yóò fẹ́ jẹ́ ká tú lónìí nìkan o ó tún ní ká tún lọ wo Quran four àyà forty àti ká àbí ah, rárá òkè àìsí ìka òkè ṣe five four kini ni 46 tó sọ ṣúrọ́tù nìsá àyà 46 ọlọ́ni mínà na áàdù ó ń bẹ̀nú àwọn yẹ̀wú jí o kí ni iṣẹ́ tí wọ́n yóò hárùn fún ẹlẹ́ kẹ́lí máa mọ̀ wà bí kò síṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ ju tí wọ́n máa gbé ọ̀rọ̀ kúrò láàyè tọ́lọ̀ ń gbé sí o kí wọ́n máa yí ọ̀rọ̀ ọlọ́run padà kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa yí ọ̀rọ̀ ọlọ́run padà wọ̀yàkùlùn wọ́n wà máa sọ pé sàmì ìnà agbọ́ wa àsọ ìnà ṣùgbọ́n wa gbà wátná rẹ́rù mùsùmáì gbígbọ́ bí aláìgbọ́ wàrọ̀ ìnà láyàmbé alìsínàtìhìm wà tọ́ ìnà fìdín rẹ̀ gan rọ́ ìnà yìí áyà kan wà tọ́lọ́ ni sáwọn sàábé látàkúlù rọ̀ìnà wàkúlù zórìnà bí ẹ mọ́mọ́ sọ pé rọ̀ìnà apá kan náà fà ní rọ̀ìnà bí olùṣọ́ àgùntàn hmm? olùṣọ́ àgùntàn ẹ mọ́ta ànábì lólùṣọ́ àgùntàn ságùntàn lẹ́yẹ mùsùlùmí tẹ́fì máa pe mùsùlùmí ní olùṣọ́ àgùntàn gbọ́n fẹ́ sọ pé asàlámù àlékùm sáàmù bíi assalamu alaikum ó fò bí ẹni pé wọ́n fásitì sọ̀rọ̀ assalamu alaikum ìyẹn sì ní ikú ni fún ọ olótú sí yàrá asàlámù àlàáfíà ní fún ẹ assalamu alaikum assalamu alaikum ikú fún ọ ọ̀fà orókó lọ máa bá ọ assalamu alaikum ọlọ́run kó làwà ń bẹ̀ wọ́n ó máa yí ahọ́n wọn padà ẹ̀hún ká lè lò náà kọ́lọ̀ foríjì mi tó bá jẹ́ ṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ yìí ò ṣùgbọ́n tẹ̀síìrì mo ṣe ń wò àdúrà wọn sọ dàdúrà wa lọ àdúrà ẹ̀dá àdúrà ni àdúrà ọlọ́run ṣàánú wa bí alifinatin ahọ́n wọn fi wà tọ́ ọ̀nà fìdí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́ọ̀nà fìdín láti fi bú ẹ̀sìn hmm. Hmm. wọ́n fẹ́ bú ẹ̀sìn tọ́ọ̀nà sọkúsọ wọ́n fẹ́ sọ fẹ́sìn aláwọ̀ wagimọ́ rí aláwọ̀ akíbárú ni ẹ̀dí gbọ́ rí aláwọ̀ wagimọ́ rí tọ́ọ̀nà fìdín ìmí ìtàn bá rórúkọ muslim wọ́n ti hàn pé wọ́n lè pé o lọ́dọ̀ aisha lè rí àwọn mọ́ọ̀sì wọ́n bá fẹ́ pe orúkọ àwọn muslim tí ó ń yé wọ́n wà mọ̀ mọ̀ pé nípèkúpè kí lẹ́kọ̀ọ́ yà dínà kí nìkan wọn ó kéde ẹgbẹ́ àwọn òmọ́tò wọ́n mọ̀ pé ó lè jẹ́ ọkọ̀ tí bàbá sọ lé gan nìyẹn láti fi sọ̀sọ́ fún pàẹ́sì orúkọ yìí kí ni ẹ tòtí ẹ̀ pè fún yan lọ ní pa òfin ṣé elizabeth ló ṣe pé àbí ziki àbí Jeremiah. ọlọ́run sànà ọlọ́run ni àwọn wọ̀nyí wà lọ́wọ́ annam kọlu sami ìnà wà àtọ́ ọ̀nà ìbájẹ́ pé wọ́n sọ pé agbó àgbà ni hmm? wọ́n sì má sami àyàsùnà ìsmà gbọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n sọ ìtí wọ́n yí ahọ́n padà láti wọ́n sọ sọkúsọ bó kìí ṣe tẹ̀síra ayà ní fẹ́ ṣe fúlìṣà a ti ṣe tẹ̀síra ayà ní àwọn bíi 2010 2011 tí wọ́n bá lè rí ó dàbí ó wà ní tí wọ́n bá sì lè rí ìlú ó sì wà next nígbà tí wọ́n ṣe tẹ̀síra àwọn ayà nígbà yìí very tough ọlọ́ọ̀ni wàǹzúrù náà ẹwù wà làkánù fẹ́ ìrọ̀láhùn sì bá dáa fún wọn wà á kò wá mà ó ní ò bá sì ọ̀nà jù wà láàkín láàrin ohun lọ àmọ́lọ̀ ń ti ṣẹ́ bí ilé wọn ó ti ṣẹ́ ó ti gbé wọn jìnnà sí kẹ̀bí kúfìhìn nítorí àìgbàgbọ́ wọn fàlàyò mìíràn wọn ò ní gbàgbọ́ fàlàyò mìíràn wọn ò ní nígbàgbọ́ ńlá kọ̀línlá àti díẹ̀ wọ́n díẹ̀ nu wọn ní ó gbàgbọ́. tó lọ́wọ́ ṣàánú wa àyà tó tẹ̀lé tún jọ mọ́ bọ̀ mí ní I don't want to go to that place so ó dàpọ̀ àti yanjú ìgbà àyà tó ní 2:75 last one sura two àyà gbogbo táǹkà ìta ló sí wa obìnrin umu kan ẹlòmíràn màá dẹ̀ bíi ti umu yẹn ní nẹ́ẹ̀sì jẹ́kù màá wá àwọn àyà tó jọmọ́ táǹkì táǹkì gan-an ni ọlọ́run ti ọlọ́run ní sura 2 aya 75 afatatma'una an na lakum waqad kana fariqun minhum yasma'una kalama Allahi thumma yuharrifunahu min ba'di ma aqaluhu wa hum ya'lamun tẹ́rù pé wọ́n gbà yín gbọ́ ọlọ́run sọ fáà nàbí ọ́ afatatma'un ṣé ẹ̀yin rò wípé an yu'minu ẹni hope ẹni rè wípé wọ́n gbà yín gbọ́ wàkọ́rí káàrùn fàárí kò ń gbà tó jẹ́ pé apá kan nù wọn yasmẹ̀ una kalama lọ wọ́n gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run tán yóò ha rí fúnà wọ́n wá yí ọ̀rọ̀ ọlọ́run yẹn padà ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ni jẹ́ ń wí mọ́ wọn ò yí ọ̀rọ̀ ń tún ti yé wọn o kí ni mọ́ wà um ya'lamu bẹ́ẹ̀ sì ni wọ́n mọ̀ wọ́n mọ̀ gbogbo eléyìí a ti ń ṣe ìrìnlẹ̀ fún àkídà wa mùsùlùmí ìgbàgbọ́ wa nípa alukur'an àtàwọn tíra tó ti lọ àwọn tíra tó ti lọ fi ha hudan wà náà ìmọ̀nà ń bẹ́nu gbogbo èmi tàwọ́rẹ́ta ìjìlá yìí wà náà rí wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan ló padà ṣẹlẹ̀ sí wọn tàhrífù ṣẹlẹ̀ sí wọ́n yí ọ̀rọ̀ náà ọba padà àtàrkù anisiyan tọ́lọ̀ ń pè ní fanẹ́sù anisiyan bí máa nà tàrkù Súrọ́tù tọ́ àmì wà mẹ́rin àrọ̀dọ̀ àdíkìrí fàínà láhùn ma'íṣà tàndọ́nkà wà náà ṣúrù ọ̀kọ̀dì kúntùbà sí ọkọ́lá kàdáàlìkà àtàtìkà àyàtùnà fànà sí ìtàhá wà kàdáàlìkà lèyà ọmọ túnsà ẹ̀rí ni understand ìwọ náà di ẹni tá a pa kéṣe pọ́lọ́n gbà di ẹni yẹn wọn làwọn àbá mi sọ pé àdúrà má gbàgbé mi ọlọ́run pé kì ẹgbẹ́ tiẹ̀ ọlọ́run ṣàánú wa pẹ́ gbà mí nǹkan èèyàn máa rántí ẹnìkan pé bóyá mo ní one million níwájú ń sìn mo wá fẹ́ fún àwọn èèyàn mo lè rántí ẹlòmí mo ti rántí ẹ̀ pé ọmọ ah, yìí rẹ̀ ká fún ní hundred thousand yìí o tó bá dìgbà mí kọ́ọ̀lù kan wọlé salaam alaikum stars ẹjẹ mọ́ gbàgbé mi o yẹn pé ẹ mọ́ pàdé jí o ẹ mọ́ yọ mí sẹ́tì tẹ́ wàá pè báyọ̀ lọ́wọ́ <laughs> so ó ní Yorùbá Yorùbá English títí ṣàfẹ́ nọmọ yẹn where is your pen I forget it at home mi àtúnṣe ìbá I forgot it at home mo gbàgbé ẹ̀ sílé yàrá àtòyìnbó ò ní sọ bẹ́ẹ̀ I left it mo fi sílé so téèyàn bá gbàgbé nǹkan yẹn tó pàtó so kí mo ṣàǹṣọ fún mi ni pé àwọn nàṣàrà àkọ́kọ́ ni àti yẹ̀wúdí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run padà ẹ̀ẹ̀kejì wọ́n pàtì èyí tí wọ́n ò yí padà tí wọ́n rí gbódòdó ni wọ́n pàtì wọn ò lò wọ́n pàtì so kùránì wá ń sọ fún wa wípé gbogbo àwọn tí wọ́n yí padà yẹn tí wọ́n bá ń kà sí wa létí tó bá ti takò àyà Quran á ti mọ̀ pé táwọn yí padà ló ń sọ yẹn torí pọ́rọ̀ ọlọ́run kì í wọn ọlọ́rẹ̀ wa sọ fún wa pé kí ló wá dé tí wọ́n fi ní kápá lórí ọ̀rọ̀ ọlọ́run láti yí padà torí pọ́lọ́run ò ṣe àdéhùn pé wọ́n ó ṣọ́ àwọn àwọn èèyàn wá lè mọ́ tútù kútù o yá ayẹ́lẹ̀ dínà àmẹ́nu kùtìbà alékùn sí ya kámọ̀ kùtìbà alẹ́dínà ní tọ́bí ní kó láàlà fún sátakò mo ti gbọ́ bí ti rí bí tú kùtìbà alékùn sí ya akọ kalẹ̀ fún yín àwẹ̀ gbígbà wọn kọ́ ni kìí ṣọ̀rọ̀ èèyàn ṣàfẹ́ kò yí ọ̀tọ̀ ní tó ó tútù kùtù ìyẹn àwẹ̀ sọ̀rọ̀ yẹn wọ́n kọ́ kalẹ̀ ní kùtì bàbí ẹ̀ tó mọ́jú so òun ní tútù kùtù wọn kò yí padà bàbá wa fẹ́ hàn ẹ̀rí pé the same thing gbogbo ẹbá náà fà gan wọ́n fa fanfa ẹ̀rí pé tí wọ́n bá fẹ́ ka kura nkéǹtì náà láàkà kódà tẹ lórí àdìsí nǹkan láàkà ó wà lè máa fọpọlọ tiẹ̀ tú káàkiri o. tó lè máa fọpọlọ ẹ̀ yí o ọlọ́run kó làwọn bẹ̀ so eléyìí ni ìkànnì àbí ibi tí ọ̀rọ̀ nípa alẹ́ òṣùlù káàlìtò min òṣùlù ní iman alá wàhúwá alẹ́ iman obìnrin kútubí alìmọ̀nà lálàtì hmm? ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nípìlẹ̀ gbàgbọ́ mùsùlùmí mẹ́fẹ́fà àbí mẹ́fà òun ni ìgbàgbọ́ sí àwọn tíra tó wá láti sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin olámọ̀ tẹ̀síwájú inṣàlá níjókò tó ń bọ̀ alìyímánu bí rúsùlì kìrọ̀ ìgbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run alákọ̀ọ́lẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ìwé tàǹkà láti fi ṣàlàyé هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا آمين هل من سؤال نعم أولا عليكم السلام tóbìnrin bá ń ṣe menstruation lọ́wọ́ tí ó lè gbé Quran ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ àmọ́ asọ́fù kọ́ùn ò ní pé ó lè gbé méjì lọ̀rọ̀ yẹn rọ ìfìyà bá fẹ́ pé gbọ̀ngàn méjì tá fojú gbogbo òwòwò àkọ́kọ́ ni áyà kan nù kùránì ọlọ́run bá ní láàyà mọ́sùhú ìlàlìmùtọ̀ àrùn ááyà yọ kan náà ló fa ọ̀rọ̀ méjèèjì kùránì yẹn kùránì alápọ̀nlé ọlọ́run ní láàyà mọ́sùhú ìlàlìmùtọ̀ àrùn ẹnìkan ò ní fọwọ́ kan àyàfi àwọn tó mọ́ sọ àwọn àfáwà ní obìnrin tó ń ṣe háìtù lọ́wọ́ kò mọ́ torí náà kò lè gbé koran ọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ kejì ni pé láàyè àmọ́ sùhù ìlàlùmọ̀tò àrùn pé ó lè gbé koran tọ́lọ̀ sọ lè tó wà ní láòlì mahfuz tó wà níbi tí wàhálà tá ń kọ kádàrá sí ìyẹn ni wọ́n ń sọ kìí ṣe tá ń gbé káàkiri àwọn ìyẹn ní torí náà ó lè gbèsè pé tó bá jẹ́ wípé obìnrin tó ń ṣe àjò lè gbé kúrò àmì ànábì ó là mọ́lẹ̀ yóò sọ torí pé háìdì nǹkan tó gbajúmọ̀ ń gbà yà rẹ̀ ni àwọn obìnrin ń ṣe tó ànábì ó ti lọ́gbẹ́ mọ́tò tó yẹ bàbá inú sọ pé asọ́hù ìkọ̀wọ̀ èyí tó lálàáfíà jù mọ́ ọ̀rọ̀ olùkó lè pè ṣé kìí nínú àdìmáwò tọ̀bíyà sí ìgbà gbàgbé àwọn ẹ̀jẹ̀ àdámọ́ obìnrin wọ́n tí ìjọ̀rọ̀ yẹ ọjọ́rọ̀ tó pọ̀ ọdún ẹ̀gbọ́n ẹ̀mọ̀ pé òṣùlì ni bàbá lápá owó ní bíjọ nípa tí obìnrin tó ń ṣe nǹkan oṣù tí ó lè ka sóyé tó ṣe rí nìyẹn tó yé mi àwọn màlìkíyà ṣàpé West Africa màlìkí ni wá sáà bàbá wa tí wọ́n ti mú ìdájọ́ wá wọ́n mú ìdájọ́ wọn wá lórí mọ́bí àti gíní màlìkí ní tábàánú tí a màlìkí yẹn kò lè gbé kódà àwọn sọ ẹgbẹ́ kò lè mú ní igi kó fi ṣí báyìí ìkéyàn mú obìnrin pé kó mú igi kó fi kódà àwọn kan ni wọ́n sọ pé kò lè dé báǹkì tó bá wà ní ọ́bìhì ọ́bìhì àìkàlà answer ti ẹ mo lè dáhùn soft copy ni àwọn kan tó bá débi jẹ́ answer ti jẹ́ ìwá ní recording france nílẹ̀ kò gbọ́dọ̀ gbé lọ tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ò correct hmm? ṣe ló ṣe rí nìyẹn aṣọ tí wọ́n kọ àláòsì the correct thing gangan ni ká mọ̀ mọ̀ wọ́ ká má máa ra aṣọ mákọ̀ aláwọ̀ ara aṣọ fọwọ́ kiri ni don't don't put it on you understand wọ́n lọ́wọ́ àrẹ̀ náà àrẹ́gùn sọ̀rọ̀. ẹjọ́ ẹ bá mi tí ń pín nǹkan kan wà lórí mi kò kí n gbọ́rọ̀ mi ẹ̀kan mo ní umu sudani ẹni náà umu òkèlè ẹ ẹlẹ́kùn lójú ẹ máa bọ̀ mí so mo wá ń wo bó ṣe ń wá ń kí ẹ lọ ẹjọ́ mọ́ so ìyẹn ni mo wá ń rò nínú ọpọlọ lẹ́ẹ̀kú tó gbọ́rọ̀ bẹ́ẹ̀ sọ ẹni ìjẹ́ ẹ̀gbọ́n kankan pé sudani yẹ pé ẹgbẹ́ má bínú ẹ̀hẹ́n ẹ̀sọ̀rọ̀ yíjà yes ọmọ kan ó gbé ọ̀dọ̀ mùsùlùmí mùsùlùmí yẹn wá wù ní ó wá jù sílé kí ó wá ha gbogbo Qur'an sórí àwọn bàbá rẹ̀ wá gbà padà ó wá di Christian àwọn kan tó wá ń sọ fún nípa ìsá ó tún wá ń bá àwọn èèyàn jiyàn ṣẹ́gbá àkọ́kọ́ kò mọ̀ sí tó há ẹ̀kọ́ ṣẹlẹ̀ sí wa gan ní ọ̀dọ̀ wa ní àlùbáríkà ni ìwà ma bí ọmọ ti change finally very brilliant girl ó há kùrán in fact ó yẹ kó ṣe wàlímọ̀ uh, hafla kó parí kùrán náà àwọn tó yẹ kó ṣe wa take issue up under the law gbogbo àtọ́lọ̀ fẹ́ ṣe ọmọ yẹn pàṣẹ white english man pàṣẹ pé but not really that man supposed to go to jail because ó dì náà ọmọ yẹn ní white tí ó ti sanwó ẹ̀ ó rọ́ǹkì gan under the law but you know we are in a state where we have christianity dominance the christians are dominating and a lot of things ó tún lè ẹ̀dẹ̀wọ̀n báyà ṣe ṣe registration ìjọba jẹ́ fún aláàpúrúfà wáìkìnẹ́kù wọ́n tún ọwọ́ wọn tún lè kan wọ́ wọ́n ní skul yẹn pé ṣe ni wọ́n tún láwọn rí kìíní kan bẹ̀ so you have to be very careful where we are sometimes there are some issues you cannot pull so due to the level tá a wà báyìí or later àmọ́ ó dàbí ọba kan tí wọ́n máa fún zaka gbàdódà ayé umar ó ní zaka òun kọ́mọ̀rún ni à ń fún zaka gbà yẹn torí pé àlágbára àti lágbára ń ṣe tó bá gbà dáàmù mọ́ta kò sí tó lè ṣe fún àfún ọ̀sà kàkàkà lọ kéèsì ẹ̀ bọ́lẹ́mí ṣe tí wọ́n mọ̀ yẹn kí ni wọ́n lè ṣe fún kò sí tá lè ṣe fún ju ká kọ́kọ́ mọ̀ ṣàdúà tàbá àbẹ́lẹ̀ tó kọ ẹbáwà náà tí ó wà lè jẹ́ náà yóò padà tí ò bá dẹ̀ sí last many cases like that there was a girl like that náà tó fẹ́ ṣe wòlímọ̀ Kùrán kíkà orúkọ ẹbí wa náà tó máa ṣe wòlímà náà bọ́ ìkiri yóò kàkà lọ fún lóyún ni same ó jẹ́ ìyàlẹ́nu fún bàbá àti ẹ̀ka ó sí àṣẹ tó bá ti lọ dalẹ̀ láàárọ̀ tó ìgbà yẹn ló yálé bọ́ yìí eventually òun náà ó yàrí mi wà mọ̀ bóyá ó fẹ́ padà báyìí bóyá àbẹ́ǹtọ̀ tó fẹ́ fẹ́ bọ́ ìkan tó jẹ́ muslim I don't know really that get very brilliant pápàpá ló mọ kùrán ká tó dẹ̀ mọ́ wì tẹ̀jú ìdílé òkèèṣe kùrán àlékún mọ̀ lọ bẹ́ẹ̀gì sand ó sunkún jọ́kẹ̀ ó ń bi mí ó níbo lànàbì wà wọ́n ló ti kú ah! tẹ bá rí ìbànújẹ́ lára ẹ̀ ó nù rò pàánù bí wà láyé ni kẹwò bẹ́sẹ̀ ṣe wà ní ẹ̀mí ẹ̀ tó nídìí ànàbì gan ó ní ànàbì ti kú ah! wọ́n á ò pé ta kí n dá lóhùn because that day me rògbó kò lè gbádùn but eventually see what happened to her so but so irú nǹkan bẹ́ẹ̀ yẹn àyà kùránì kí ẹ̀ sáà mọ̀ ẹ̀bẹ̀ lọ́wọ́ kó wà náà Allahumma asin akibata tí wọ́n sin nígbà yẹn nígbà ya lọ yẹ̀húdí ni ó wá gba islam wà ní sọ ìbùkọ́rí ó wá ń sọ fún àwọn èèyàn wípé òun lòun kọ́ ànábì ní koran ni ó gba islam ó wá lọ sọ fún àwọn èèyàn pé òun lòun kọ́ ànábì ní koran is a foreign tongue now ṣùgbọ́n kì í ṣe Arabic wàhádà lisanun arabiyyu mubin this is a clear Arabic speech èdè dání yẹn sọ èdè yẹ̀wúdí ni ó dàbí mo ti fi sọ̀rọ̀ rí nílùú iná ṣàmùkọ́dé ẹnìkan tí ò gbọ́ Yorùbá ọmọ kàrẹ́ ni kàrẹ́ ló ń sọ kùlà àbí sọ pé kùlà ṣàn pé èdè kàrẹ́ náà àwọn Yorùbá kọ̀ọ̀kan wà ń bẹ̀ bọ̀ kò gbọ́ yorùbá nínú ó wá ní Láńrewájú Adépọ̀jù wa ń ka ìwé náà Láńrewájú Adépọ̀jù ọmọọṣẹ́ mi èmi ni mo kọ lébi <laughs> olóòlò ń kọ́ Láńrewájú Adépọ̀jù ní ewu wọ́n ní káàkì ẹ wọ́n bẹ̀rẹ̀ ìdí ìkàrẹ́ ẹkùn lẹ́àwó ẹkùn lẹ́àbí báwò ẹ̀ lẹ́bẹ̀wẹ̀ ìjẹ̀mọ́ wa oní ẹkùn lẹ́ àwọ̀ sójọ ọ̀rọ̀ olùgbàkọ́ tí ó wà lè láì mọ́ sàlùlẹ̀ ààlà mú kàn má pè jù yẹ̀ wá bẹ́ẹ̀ so ẹni yẹn ó wá ń sọ bẹ́ẹ̀ ìgbàtọ́lọ̀ ó wá kú sí kò yẹn ó ṣe gíní ó kú sí ipò yẹn ìgbà tó wá kú àwọn yẹ̀húdí ó padà lọ di yẹ̀húdí ni o ó padà di kìí jẹ́ jù padà ó wá lọ sọ fún ọgbọ́n ló ń kọ́ ìgbà tí wọ́n wá sin ìgbà tó dijọ́ kejì wọ́n bá òkú ẹ̀ níta wọ́n wá náà muslim ló wú òkú yẹn pé ìdínú kólò ló ń kó ànábì yẹn wọ́n wá gbẹ̀jì ìjọ́ kejì wọ́n tó bókú ẹ̀ níta wọ́n tún wá lọ gbẹ́lẹ̀ yẹn débi pé jùgbọ́n ìjọ́ kẹta wọ́n tún bókú ẹ̀ níta ilẹ̀ rí jẹ́ tiẹ̀ ló yẹ pé èèyàn gbọ́dọ̀ máa ṣe òdì sí Quran ilẹ̀ rí so tí mo kàn fẹ́ fàyọnú ọ̀rọ̀ yẹn kí ni linkage pẹ̀lú tí mo sọ pé ẹni tí ó wọ̀ná wọ̀ná he has the opportunity of being a Muslim behind the messenger of Allah so it's not a equal companion ọ̀nà tí mo sọ lẹ́ẹ̀kan bí ìsàbí ànábì nígbà yẹn ló jẹ́ sàbí ó ti di kèfèrí ó padà sí ẹ̀wùdì tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o tí ó dẹ̀ sí séèyàn lè ṣe sí àdúrà ní kéèyàn máa ṣe Allahumma asin akibatana fil umuri kulliha wa ajirina min khizyi dúníyà wa min azabil akhirah ọlọ́run ìgbẹ̀yìn wa jẹ́ ó bọ́ sórí ire fún wa làwa níbi ìdójútì ilé ayé àti àwùjọ alìkìyàmà hádà wà àlàáìlẹ̀mù alẹ́kùnmù sàlámù wọ́n ní kí ni what is the position of sharia ó ti máa ṣe béèrè gan ni ojú wo ní Islam fi wo àwọn àgbàlagbà tí wọ́n ní mẹ́ẹ̀sìn tí wọ́n sì sínú yàrá wẹ́ tọ́lọ̀ ń kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ kan kíra kan wà tí Sheikh Al-Albani kọ tàbírù stájì and ìtẹ̀kọ́bì eh, kùbúrì masájì أو تعبير تعبير الساجد من اتخاذ القبور المساجد I think I still have the book in my car now. Ìkìlọ̀ fún gbogbo olùforíbalẹ̀ kúrò níbi mímọ́ mú sàárè ní ààyè ìforíbalẹ̀. Ìkìlọ̀ fún gbogbo àwa olùforíkanlẹ̀ kúrò níbi àbí nípa ìmọ̀ mú sàárè ní ààyè ìforíkanlẹ̀ so ó ń sọ fún wa pé gbogbo bá sùn kú sí àlèkè nle ibẹ̀ ló ti wá sàlàyé àwọn ọ̀rọ̀ tẹ́ à ń pé ànábì gangan sallallahu lọ́wọ́ wa ìyàwó ànábì Aisha ìyàwó Aisha ìyàrá rẹ̀ gangan ni wọ́n sin ànábì sí so àwọn èèyàn lè lò yẹn náà lẹ́rìí wípé tabari àgbà àfà kan lóde òní òun náà ipò ànábì ló wà al-ulama warasatul anbiya torí náà tí wọ́n bá sin sínú ilé kò léèwọ̀ ọ̀rọ̀ yẹn kò í ṣọ̀rọ̀ kí ni mo wí àwọn èèyàn lè wí bẹ́ẹ̀ ni òṣùgbọ́n kò rọ́ kò ráìtì kò kọ̀rẹ́tì ó ní ìlà tí wọ́n fi sin ànábì sínú yàrá Sheikh al nínú tírà yẹn ló ti ṣàlàyé ìlà yìí àwọn sọ̀hábà tí ẹ̀ kọ́kọ́ níṣòro nípa ànábì nígbà tánábì kú wọn ò mọ báwọn ṣe fẹ́ wẹ ànábì ṣé àwọn ò bọ aṣọ lọ́rùn ànábì ni àbí so kó tó wá di pé oorun wá gbé wọn lọ wọ́n wá gbọ́ ohun kan tó sọ wípé ẹ má bọ́ aṣọ lára ẹ̀ aṣọ tó wà lára rẹ̀ yẹn náà kó wà mẹ́kẹ́ ẹ̀wẹ́ wọ́n wá tají wọ́n wá wẹ ànábì ẹlẹ́ẹ̀kejì ìgbà tí wọ́n fẹ́ kírun sànábì lára ta ni ó ṣáájú so gbogbo wọn kálukú wọn kírun sí lára lẹ́yọ kọ̀ọ̀kan níjọ́ náà títí tí gbogbo ọ̀fíkẹ́ tẹ́lẹ̀ bá kí tiẹ̀ ẹnìkejì ó bọ̀ sí ẹnìkẹta ìyẹn ló fà tó jẹ́ pé àwọn tọ́rọ̀ òye wọ́n máa ń sọ pé tèbí òkú ànábì gan wọn ò tètè sín ọ̀pẹ́ lómi ìsìn tó bá kú láàárọ̀ ìbáyìí wọ́n lò dí ìrọ̀lẹ́ ọ̀la kí wọ́n tó sín torí pé ọmọ rẹ̀ kan ń bọ̀ láti London tí ọmọ yẹn ti gbé flight ó dúró de òun ẹ̀yìn àfá o àwọn àfá náà ó sì dúró ṣẹ̀mọ̀dí owó yọ lọ́dọ̀ ọmọ yẹn gbọ́dọ̀ wá ní ọmọ rẹ̀ kan tó ń ti wheelbarrow ní Kánò ó ní ẹjẹ́ dúró wọn wọn ní dúró ẹ̀yìn àbá ńlá láti rí ọmọ wọn kan tó ń ti wheelbarrow ní Kánò pé ó ní ẹjẹ́ dúró ìrọ̀lẹ́ fún wọn wọn ní dúró kí ló fẹ́ fún wọn in tó fà tó fi pẹ́ nìyẹn wọn ò kọ́kọ́ mọ bí wọ́n ṣe wẹ̀ àkọ́kọ́ gbọ́ngbà tánà bí ikú kò sẹ́ tó lè túfọ̀ fún márùn fadà yọ kó tóun bá gbọ́ pánà bí ikú lẹ́nu ẹ̀ òun ó bẹ orí ẹ̀ ni kálukú ya ń wò ànábì wo ànábì bí Musa ṣe gorí òkè lọ ni ó padà bọ̀ wá Abubakar ló wá dé ló wá ní ànábì ti kú tó wá ju àyà Quran ẹni tó bá ń sin ànábì ànábì ti lọ ẹni tó bá ń sin ọlọ́run ọlọ́run kì í kú gba ẹni umaru arẹwà balẹ̀ ṣẹ́rí pé kí ni ẹ̀ ń pẹ́ bẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ yẹn so wọ́n wá ní kí ló dé tí wọ́n fi wá tún sin ànábì sínú yàrá ọ̀rọ̀ méjì ló wá lórí ẹ̀ wò ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé àwọn ànábì ọlọ́run ibi tí wọ́n bá kú sí ni wọ́n máa ń sin wọ́n sí yàrá ìyá Aisha ló ló sì kú sí ṣùgbọ́n ọ̀rọ̀ tí ṣe kàlàlùbá ní mú wá tọ́lá lábìsì àwọn tó lálàáfíà dáadáa ó ní wípé àwọn sọ̀hábà wọ́n ń jíròrò torí pé gbogbo àwọn tó kú lójú ànábì bàkì ni wọ́n ń sin wọ́n sí ní Medina wọ́n ní àyè ó sì wà mẹ́dùn nígan bàkì ìlú tí ó ń fi òkú sí wọ́n ní àwọn èèyàn wọ̀nyí hadith on àwọn èèyàn ṣe gba Islam ni ẹbọ ò tí kúrò lára wọn tí wọ́n bá lọ sin ànábì síta ìṣe sí àwọn yẹ̀wúdí àtàwọn nàṣàrà tí wọ́n máa ń sọ sàárì àwọn ànábì wọn di ojúbọ tí wọ́n á sọ di ilé ìjọsìn àwọn èèyàn ò ní jẹ́ kí sàárì ànábì ó sin ibẹ̀ wọ́n lọ máa tọrọ nǹkan bẹ̀ ẹ jẹ́ ká sin sínú ilé wọn ò ní láǹfààní láti máa wọ ọ̀fẹ́ lórúkọ tiẹ́ ìyẹn láwọn sàábé fi ẹnu wọn fi wá kò pé ìṣíhàd àwọn sàábà ní ẹnu wọn wá kò lórí ẹjẹ́ ká sin ànábì súnlé láti lè dáàbò bo àwọn mùsùlùmí tí wọ́n ṣẹ̀ ń gba ẹ̀sìn kúrò níbi kí wọ́n di ẹlẹ́bọ ìdídán fi sín sílé nì bọ́tí tí wọ́n ń ságun yẹn tẹ́ èdò ní àwọn méjì ń fẹ́ lọ tọrọ gan bí sàárẹ̀ ànábì yẹn náà àwọn tó dẹ̀ ń lọ ń tọrọ nǹkan bí sàbí ànábì mẹ́ta ni wọ́n pín sí àwọn kan ẹlẹ́bọ làwọn ti wọn àwọn kan oníbídíà àwọn wo lẹ́lẹ́bọ àwọn tó lọ tó lọ sí di sàárì ẹlẹ́bọ ni ẹni tó lọ ń tọrọ nǹkan lọ́wọ́ ànábì sàárì ànábì ìṣàánú mi ànábì ìṣàánú òun àti inú oyún lójú òun ti fọ́ jẹ́ kójú òun ó là ànábì ìṣàánú òun arọ lòun jẹ́kọ́wọ́ òun náà ànábì àtijọ́ tó fi ń ṣiṣẹ́ òun òjèrè rí jẹ́kọ́ òun ó jèrè ẹbọ nìyẹn ó ń pè ẹlù ní ìyàtọ̀ síta ni ṣíríkùn kúfùrùn bàwà ó kílíà tí ò sí èdè jíndẹ̀ àwọn group 2 làwọn tó jẹ́ pé wọn ò tọrọ nǹkan lọ́wọ́ ànábì ṣùgbọ́n wọ́n sọ pé ànábì bá ń sọ fọ́lọ́hun kẹtàdínlọ́gbọ̀n tó ti wà nílé ọkọ bá ń sọ fọ́lọ̀ kó fún un lọ́mọ bá ń sọ fọ́lọ̀ kó fún un lọ́mọ àwọn yẹn ń ti wọn ṣe àpé kò pe ẹlòmí ìyàtọ̀ sọ́lọ̀ ó ń sọ fún ànábì wípé kó ló ń sọ fún ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ náà dàbí ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ni torí pé àyà kùránì nígbà tí ọlọ́run sọ fún tànábì sọ fáwọn àwọn ará mọ́kà pé kí wọ́n má sin òrìṣà mọ́ èsì tí wọ́n fọ̀ ni pé ma na àbúdùhù illa li yuqarribuna ila Allah zulfa àwọn òdédé máa ń sin àwọn òṣàyí àwọn náà mọ̀ pé àwọn òṣàyí ìṣọlọ́run ṣùgbọ́n àwọn ń sìn wọn nítorí kí wọ́n lè sún àwọn mọ́ ọlọ́run pẹ́kípẹ́kí tó ẹniyẹn náà fẹ́ kánà bí ó sún mọ́ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ẹnì kẹta ó débẹ̀ kò pe ànábì kò sì bẹ ànábì ń ṣe ṣùgbọ́n nígbàgbọ́ pé bóun ṣe wà létí sáré ànábì àdúrà àwọn ó gbà ìyẹn oníbíbí ànìyàn kì í ṣẹlẹ́bọ kì í ṣe mọ́ṣíríkì bọ́ ó gbà pàdé àwọn àgbà tó ṣe yẹ bíbí ànìyàn kí mo pé bíbí ànìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń lọ bí sàárì àwọn wòlíì àwọn tí ń pè ní wòlíì wà líyìí pé àṣẹ ah, ìwù lágbájá bí bàbá dámọ̀ lágége àwọn kan máa lọ ju owó sí nínú omi tí wọ́n sin wọ́n sí ṣàgbé stars náà fi ìgbà tó wá síkà rẹ̀ ó ti tó some years back o ní tí ibi òkè gbé yẹn tí wọ́n ṣe lẹ́jọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí ọ̀kan náà àwọn afá ńlẹ̀ tó ta kò pé rọ́ ní oníṣèdè kò mọ̀ pé bẹ̀lẹ̀ nìyẹn jáde onímọ̀ríkàs lòún ti jáde kó lè yé yín dáadáa tó bá ti yá àwọn fúnra àwọn àwọn ò lọ fi àmàlà tàbí ẹ̀bà sí ẹnu igi àwọn ò nà sí wíńdò àwọn ò fi tẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ owó tó bá gbé jáde àmúlò náà so àwọn èèyàn jàgbé àwọn wà lọ ju owó síbi nígbà yẹn mi ìmọ̀ sí yóò lọ́gá staff náà the phd holder now from Alisma university wọ́n pè wọ́n gbà yẹn wá ṣe lecture lókè gbé ní kàrẹ́ ìdí ó sọ so àwọn èèyàn dẹ́rọ̀ dẹ́ mọ̀ ẹ̀bá àwọn ẹlòmíràn bá ti di jímọ̀ wọ́n lọ bí sàárè bàbá nǹkan kan tàbárùkù tó bí yé so ìyẹn ló fà gán fi sin ànábì sí inú ilé èmi ò wá sí ìgbọ́rọ̀ nípa ti ìmáàmù lọ́rin o mo kàn gbọ́ fẹ́rẹ́ mo ń wo kinní kan lẹ́nìkan wá mú ẹlẹ́bọ̀ kan wá tó ń bú àwọn muslim pé alábòsí ni mùsùlùmí kankan òpùrọ́ ni wá ṣùgbọ́n a sọ pé wọn kì í sin òkú sínú ilé ṣùgbọ́n àwọn olórí ilẹ̀ sìn yẹn wọ́n á ní ìmáàmù lọ́rin wọ́n sin sínú ilé wàláì mi ò find out dáadáa àwọn tó sin sínú ilé yẹn lábẹ́rẹ̀ pé kí nìdí bóyá wọ́n wá wò pé ìmọ̀mù lọ́rin náà pé ọ̀rọ̀ ìyá àwọn èèyàn ní lọ́rin ibẹ̀lẹ̀ lómi ò lọ máa tẹ́ ẹni sí tí ó máa sùn sí tí ó lọ máa ṣàdúrà wallahu ta'ala a'lam ṣùgbọ́n o ṣẹ̀ríà Islam kò fààyè gbà o eh, I don't want to assume okay irú àwọn ìjòyè ṣàgbé ní ìlú abáyé sí àṣà tó wà ńlẹ̀ àbí ìṣe onígbé ìjòyè kan bá kú tí wọ́n sí ìlúlé mo ti ẹ̀rí brọ́dà tó sọ pé bàbá òun ìjòyè ni bàbá ìmúmọ́ bàbá ìmúmọ́ brọ́dà ó ń dádì òun sọ pé ẹ mọ́ sí òun síta o kí ni káwọn ó ṣe sí mo ní ẹlọ́mọ ṣe wá àti fún bàbá kò gbà tí ò bá dẹ́gbà ó ní tí ò bá gbà tó kú ń kọ́ mi ní ó gbà kò gbà ẹ lọ sí fi ìtẹ́ mo ṣe yóò dáàdé ní sàárè yóò bá yí jà ẹ̀dá ṣògbó ṣe rí ni alékùnmù sálà ẹjọ́ ó dà pé ó mú èdè náà lẹ́ẹ̀kan àbí ókè alékùnmù sálà èèyàn tó ń gba owó èlé ṣíra lè gba kan lọ́wọ́ ẹ̀ àwọn tó ń gba owó èlé yẹn bí mélòó kan ni wọ́n pín sí àwọn kan wọ́n gba owó èlé ṣùgbọ́n wọn ò ná owó èlé irú àwọn ìyẹn àlìgbà kan lọ́wọ́ ẹ̀ àwọn kan wà owó èlé wà nínú owó wọn ṣùgbọ́n gbogbo owó wọn kìí ṣe owó èlé. Àmì ah, ìrẹ́mọ̀jẹ́ fẹ́ ṣàlàyé àwọn tó ń gbowó èlé tí wọn ò náwó èlé yẹn o làwọn government workers jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe department tí wọ́n fi wọ́n sí department tó jẹ́ pé àwọn lá máa sign àwọn dọ́kúmẹ́ntì owó èlé gbogbo ẹ̀bọ̀ sálárì ìjọba ni wọ́n ń gbà actually they don't participate in it but department ìjọba post rẹ̀ sí nìyẹn it could happen like that then group two làwọn tó jẹ́ pé wọ́n owó èlé yẹn wà nínú owó wọn gangan pọ̀ kí ṣe owó èlé yẹn gangan ní gbogbo owó wọn kìí pé wọ́n fi owó èlé yẹn ṣiṣẹ́ ṣe bóyá bí kó gba loan loan yẹn wá ní interest nínú bọ̀ ó ń ṣiṣẹ́ ó ní business ó ní gbogbo ó dàbí kí n kúkú generalize bí ẹni tó ń tọ́tí you understand irú ẹni tó ń tọ́tí bọ̀ ọtí ni ẹnìkan kọ́ ni business ẹ̀ àgbẹ̀ tún ni ó lóko kòkó ní ṣẹgẹ́tẹ̀ ó tún ní bísínẹ́sì tó pọ̀ ṣùgbọ́n ọ̀kan nínú bísínẹ́sì ọtí àwọn àfáà ní irú ẹniyẹn tó bá fún èèyàn ní nǹkan a lè tún gbà group three là ń fẹ́ pé àràmù ní gbogbo owó èlé yẹn gangan ló ń fi ń ṣiṣẹ́ source of income ẹ̀ ní sogún jogójì ni kí ni iṣẹ́ ó máa ń yáyàn lówó èlé tó lẹ́ ń gbà tó lẹ́ ń ṣe ìyẹn kí ni bísínẹ́sì ọtí ló ń pàtó ní bísínẹ́sì mi àwọn èèyàn àràmù ni a gbà nǹkan sí wọ́n bá fún yà sí ìmọ̀ yóò yé bọ̀ ṣẹ́rá àwọn group two yẹn àwọn tó jà àpá àmọ́ ń sá fún wọn wọ́n àwọn táìmù pípa bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ ẹ má invite lágbájá àwọn lágbájá báyìí we may take it but don't invite them because àwọn aláìmọ̀ kan ó sọ pé ṣe bẹ́ẹ̀ sọ we are sharing because owó ẹ̀ sọ́sìsì ẹ̀ pọ̀ not just one but a máa ń ṣe àwọn nǹkan káwà sọ dé wọ̀ sábdán lè tẹ̀rí àti kéèkù láti kọjí fìtínà tó lè tara ìṣẹ̀lẹ̀ ká ní kìíní yẹn àárọ̀ so there are some of them ní wọ́n bá mú owó wá gan ẹmọ́ gbà lórúkọ àwọn kan padà wá fi sọ̀rọ̀ pé ẹ̀rá àbá sínú ìbílágbájá wá fún ilé ìwé ìbẹ̀ ìgbàjọ́ yìí mo dárúkọ ẹnìkan tó ń ṣiṣẹ́ báǹkì báyìí mo ní ó dẹ̀ láìkì ẹ̀sùn ní ẹ̀mọ́ gbowó lọ́wọ́ ẹ̀ tó ti kúrò báǹkì báyìí so ẹlẹ́tọ̀ sẹ́ndì ìjà torí àlè ìyanjú gbogbo ọ̀rọ̀ lónìí ọjọ́ ti lọ o the last one tó bá jẹ́ question tó máa gùn mí ní dáhùn ẹ̀rùn àní kò dín ẹ̀ lè sọ àní question lè mọ́gùn bá ń tà èèyàn ń lọ ní títì ẹja àgbà ilé ìdání lọlé wèrè kan wá pàdé èèyàn ó kàdá dúró arábìnrin dúró ha bó ṣe lọ sílé ṣọ́ra kíní kan lé ó wá ní kẹ lọ ṣe sàárà ní ó ní bó ṣe nǹkan báyìí ṣúgà lọ ra ṣúgà ṣe mọ́ ṣúgà st louis kó wá kóró méje péré mo ní kó lọ kó fáwọn àwọn oníbàárà ó tán ṣúgà st louis méje péré kìí ṣe pákẹ́ẹ̀tì oró méje ṣẹ́ẹ̀kọ́ yóò rọrùn kẹ́ẹ̀kan rà lọ́jà rẹ̀ tàbí kó ní kó wá lè kí májẹ̀mù mẹ́ta kó fáwọn ọmọdé èrè ń sọ̀rọ̀ kí ló ń gbọ́ nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà a ní ẹnìkan tá ń pè a ní ẹnìkan tá ń pè al-mukallaf al-mukallaf ni ẹni tí òfin ẹ̀sìn ti di àlàbọ̀ lọ́rùn wèrè ò sí lára wọn kódà kó torí pé rúfìá àlèkọ́làm ánìsàlám àti gbégègé sókè fáwọn mẹ́ta ní kẹ́ṣẹ̀ fún wọn àti ní kọládá nínú wọn ni alìmẹ̀jìnón wà á ní títí torí rẹ̀ ó fi pé sẹ́ńtórí ọ̀pẹ́ kò sí tí ó lè sọ àlè ìlú ọ̀rọ̀ rẹ̀ so ó nídà torí pé so díẹ̀ àwọn kan wọ́n wà sọ pé ṣe ara wọn wèrè yẹn máa ń ríran o bẹ́ẹ̀ nítorí bá ń wọ́n ríran o ìran wo lórí nínú ṣẹ̀ríà ṣé ìran alélọ́dọ̀ àlìjànú ká béèrè fúnràn lọ́wọ́ ààlè lọ torí pé súrọ́tù jíìnì gangan sọ rìjálú mínà lè jíǹsì ya òdúnà bí rìjálí mínà lè jíìnì fàzàdúhù rọ àkọ́ àwọn èèyàn kan nínú àwọn ọmọ ènìyàn máa ń lọ wá ìṣọ́rí lọ́dọ̀ àwọn ọkùnrin kan náà àwọn àlìjànú àwọn òsì ní ilé wọn kún ju kíní kan lọ ju kíní àánú ju ìṣìnà ò ní wọ́n jù kún sóhun torí náà tábá nítorí àjẹ́ni àtúnlè gbọ́rọ̀ torí páwọn súfí àkídà àwọn kan wà o wọ́n ń pe tẹ́yàn bá fẹ́ wù sùn tẹ́yàn bá fẹ́ díṣẹ́ wọ́n ń pe alíra kan ní alíra jùnú in stage tẹ́yàn fẹ́ di ẹni ọlọ́run èyàn máa dé stage kan tẹ́yàn ó yà wèrè tó ní wọ́n pè ní alira junun pé state of madness ó lẹ́fìrí àwọn súnfíngbà mi wèrè báyìí wọ́n ní wòlíì ọlọ́run ni báwọn bàbá kan ti wà tí wọ́n kírun lẹ̀ Yorùbá yìí táwọn yóò dẹ̀ rí pé ò kírun wọ́n ní wòlíì ìlú ìlú ìlú apá kan ìlú yín gan bàbá kan wà ń bẹ̀ mi ní dárúkọ ẹ̀ ní jímọ̀ àwọn tó mọ̀ sàkàwà ìfẹ́sì àwọn ọmọ ìlú wọn tí wọ́n mọ̀ dáadáa ní kò ní kí jímọ̀ lẹ́nu ọ̀ràn jímọ̀ tí wọ́n bá ti kí jímọ̀ tán yóò mọ̀ yóò àmọ́ pépè fún mọ́ yóò mọ̀ fẹ́ ìpọn bàbá ìmọ̀ ó lè róbìnrin kó fọ ọ̀fà lọ́yàn ó lè rí obìnrin mi kó ah, mọ̀ ń àwọn ẹni à ni o tó á líra kan ni ó ní á jù mọ́ ọ̀rọ̀ yẹn ò wọlé o ṣé kìí sẹ́nu iṣu dáadáa o pàápàá nu tíra rẹ̀ àwòlíyá alfurkan bẹ́ẹ̀ ni àwòlíyá ìràhìmẹ́nu àwòlíyá ṣẹ̀tọ́n kí làwọn ìyàtọ̀ òpinyà tó wà náà àwọn ọ̀rẹ́ tọ́lọ́m gangan àtàwọn ọ̀rẹ́ èṣù tó gbóbi níyẹn ìgbà kan nílọrin nígbàtí àlíàgàn fi ń ṣiṣẹ́ lórí rédíò mo rántí dáadáa wèrè kan wà ń lọrin táwọn èèyàn máa lọ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní òdébẹ̀ ṣùgbọ́n mo máa ń gbọ́ rédíò Kwara prógámù tí àlíàgàn eh, máa ń ṣe wọ́n pè ní bushrock wọ́n ń sọ fálẹ̀ àgàn àlẹ́ àgàn náà ó lọ ọ̀bẹ̀ gbàtàlẹ̀ àgàn dé ìmúgbọ́ lórí rédíò oníwèrè lẹ́nu ìyẹn ó ní ìfàṣọ láwọn èèyàn tó báyìí ọbẹ̀ ló wọn ni àwọn ah, wèrè lẹ́nu lọ ń bèrè ìjọlọ́wọ́ ẹ̀mí ló bá yín wọlé wèrè lẹ́nu àwọn olówó páàkì mọ́tò ó ti sọ̀kan tèmi náà bójú ara mi rí lẹ́dẹ kò tún júwe mọ́ṣáláṣí yẹn bẹ̀ ń gbà náà bí wọ́n ti lè lọ́sìn o tí wọ́n bá dójú rẹ̀ tó yàtọ̀ mọ́ọ̀kì yẹn abẹ́ṣe program lẹ́gbà ẹni wà ní àmìrò ọ̀ṣun láti bí ara 97 97 98 mo wá tètè dé mọ́ọ̀kì yẹn àwọn tó abẹ́ṣe prógrámù àmúrò mo wá lọ òkè wọ́n máa ń sọ ní ìjẹ́ rántí ní òkè mọ́ọ̀kì yẹn mo ní ààtàn gangan kì í ṣe pé ó dàbí ààtàn o ṣẹ́fẹ́ ìyàtọ̀ wà láàrin pé ó dàbí ààtàn ààtàn exactly tẹ́ bá lọ sáàtàn tẹ́ bá gbogbo òkú adìẹ ìlú pépà ẹ̀kọ́ bó ṣe wà lórí mọ́ọ̀kì yẹn ni bọ́ mi ń bẹ̀ ni mi wá bá mọ̀ yẹn ń bẹ̀ so máa wò pé àtàn nínú mọ́ọ̀kì yìí báwọn àwa ń ṣe program lọ́gbà tó máa di òru tí mo kàn gbọ́ tẹ́ni ẹ wá ń pariwo títí títí lẹ̀ bí mọ́ ó wá bá wa rọ̀ lórí ó ní ó ṣàǹtọ́ lánàá dì gangan ló sọ fún òpé wò yìí ó ṣàǹtà àwọn àlàyé orí ẹ̀ ti dàrú náà àwọn èèyàn wá ń bá ń bẹ̀ báwọn wá ń bá àfà kó ṣe nǹkan fún wọn tó àdóyá márìnlá máa so ta bá ń sọ̀rọ̀ fi ẹgbẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ yín ní ẹ́ ẹ̀ẹ́dà fẹ́ báwọn náà nígbàgbọ́ pé wòlíì yẹn fẹ́ lé wòlíì mọ́ṣáláṣí tí ra ipá àwọn brothers tẹ́sìn wáyé tí wọ́n jọ máa dúgbò yẹn ok kó ṣẹlẹ̀ ládùúgbò kan ti ṣé mo lè lọ bẹ̀ lọ lé tí wọ́n ní sọ́mọ́ tẹ̀lé wọ́n ṣe ilẹ̀ ní mọ́ àwọn pé ìgbàgbọ́ lágbára ẹni béèrè mi ní àwọn ah, ọlọ́run ràn sí so àwọn ìgbàgbọ́ burúkú yìí kó sọ bẹ́ẹ̀ so wọ́n tún á jù eh, eh, ẹ má ṣe o ọlọ́run ṣàánú wa

ó wà nínú ète ṣàìtọ́nù mímọ̀ká ìdí ṣàìṣàfì ó wà nínú ète èṣù téèyàn bá nígbàgbọ́ ẹ̀ yóò lè máa wá káàkiri ìyá tó máa sọ fáwọn èrè ó lè o kò túmọ̀ sí pé nǹkan yẹn ó correct wàtọ́lọ́lọ́ wọlọ́ àìlẹ̀ ìta àwí tó bá mú abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàforíjì rẹ̀ fún wa àtàwà àtẹ̀yìn ọlọ́jà bá nàbí wọlé ọlá jẹ́ ká bá nàbí wọlé ọlá mẹ́jà wà lẹ́yìn ànábì subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk